إن الله ما على أصحابه كما تسأل مستوي جامعين بيات العلم والقدر كراسي تنقصنا على يميمه في ọlá ti tẹ fún mímọ ọjọ́ tí a fà wá رحمه الله تعالى رحمة الله bíbí abákẹ́rà náà dé òun náà ní ọ̀nà àbáwọlé tí ó wà níbẹ̀ ẹgbà wa tí wọ́n pè bàbá rẹ̀ látọ̀dọ̀ Lukman Al-Hakim nípa ọ̀sọ́ọ̀lẹ̀ rẹ̀ èyí tó sọ fún ọmọ rẹ̀ àti bí ó ti ń fi ọmọ rẹ̀ ní ojú kòkò. Àlàmùjà látàbílẹ̀ ọ̀là náà. Ibi kan mo mo máa jókòó ti àwọn olùmọ̀. Wàlíhẹ́rùsì àlàáyé àti ìsojú kòkò lórí mímọ́. Pẹ̀lú àná ọlọ́run àwọn sùhánà, rọ̀ àsọ́lẹ̀ yìí náà ní àbàwò. níbi tí a ti mú ọ̀rọ̀ náà wọ́n ní àbàrọ̀ náà àtàrí ju ìyá àwọn fẹ́ máa kàlá rẹ̀ sọ àtàrí ju ìyá kẹ́yà látọ̀dọ̀ Suleiman àtàyèmí wọ́n ní Lukman ọ̀sọ̀ fún ọmọ rẹ̀ pé ìyá àwọn ìṣòwò ọmọ mi ní pípé àánú. mọ́ bàlọ́kìtà mi ní ṣèkìmọ́tò. ìyẹn ti pé ìbò olóde mi ní ṣèkìmọ́tò nínú ọgbọ́n rẹ̀ àti pé bóòlù ló ṣe lóògùn kó nínú ọgbọ́n rẹ̀ àwọn abẹ́rẹ́ pé náà àtàkànnà àwọn ti lá àtàkànnà mi ń là bọ́rùn mi máa là yà ń bàrẹ̀ ìwò tí ó ṣẹlẹ̀ ẹ̀yẹ́ ni pé wọn tọ́ bá tọ́ tọ́tọ̀ nà wọn ò ń sábà máa ń ṣe wọn tí ọ̀tọ̀ wọn yìí là bọ́rùn tọ́kẹ́ yìí pé ọ̀nà bí ẹ̀ lè gbà mí lógógó nínú ọgbọ́n nìyí òun ni pé kí ẹ máa fi kàkà lò ìmọ̀ ọ̀la ayọ̀mà kí ẹ máa fi àlàbọ̀ pẹ̀lú ohun tí ò ti kíni ọ̀ tí ọ̀ lẹ́tọ̀. tó lẹ́yìn ìgbà yẹn lùgbọ́n tó wá sọ fún ọmọ rẹ̀ yìí pé ọwọ́ ní kẹ̀kẹ́ tó sẹ́kù báyìí o. tọ́ wọ́n ní wọn ló dúdú bọ́bá jáde kóòrò sí alábọ́rù pẹ̀lú ohun tí ọ̀lẹ́tọ̀ àwọn máa jókòó sí àlẹ́ọ̀lẹ́mà àwọn olùmọ̀ máa jókòó sí wọn. wọ́n fẹ́ ìgbò tó o sì tún máa ti tútù fún pẹ̀lú wọn kẹ́ni pé máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. bẹ̀rù bàtà yìí pẹ̀lú orúkún rẹ̀ méjèèjì. ìtumọ̀ rẹ̀ ni pé ìjókòó gíní ọ àdàm àpéjọpọ̀ àtàyà yẹn ni ìjókòó gíní ọ ẹlòmùtà àti ẹ̀rí. tó ọlọ́run ọba subhanahu wa ta'ala yuhyi al-quluba al-mayta ọkàn tó ti ọlọ́run àbájì bil hikmah. pẹ̀lú ọgbọ́n gẹ́gẹ́ bọ́lá ọ̀hún tí máa ń jí ilẹ̀ tó ti kú ìwádìí sábà wádìí òun náà ní agbára òjò jòníla ní máa ń rọ̀ yìí tó pẹ̀lú agbára òjò ọlọ́run a máa ilẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ọgbọ́n tí máa ń jí ẹ̀mí èyí tó ti kú. أن عيسى المسيح عليه السلام قال كما ترك لكم من نطق الحكمة وتركوا لهم سوريا lukman tuntun an sọ̀rọ̀ yìí pé ẹ̀rí ayíṣà àlùmọ́sí àlẹ́sọ̀rọ̀ àbọ̀sọ̀lá wọ́n ní gẹ́gẹ́ bí àwọn ọba ni wọ́n ti jọ ọgbọ́n lẹ̀ fún yín. ìtumọ̀ rẹ̀ ní pé kì í ṣe pé pípọ̀ ọba ni máa ń nímọ̀ ìgbà wọn ti jùmọ̀ lẹ́fẹ́ yẹn fásilu kúrò láwọn ọmọ tó níyà ẹ̀yin náà fààyè lẹ̀ fún ọ. ìyẹn ni pẹ́ńtà sẹ́yìn bá ti bímọ kílẹ̀ tó bá wọn tu ayé káàkiri sí wọn. ẹ fààyè lẹ̀ fáwọn ẹni tí wọ́n ń ti ayé. ìgbà táwọn ti lè ju mímọ̀ lẹ̀ yìí fásilu kúrò láwọn ọmọ tó níyà ẹ̀yin ẹja ayé lẹ̀ fún. fi yá pé ìmọ̀ ọba jẹ́ ẹni tó bá jẹ́ olùmọ̀ ìmọ̀ wáyé káàkiri. níbẹ̀ kọ́ ìmọ̀ta ọmọ yẹn yọ padà di ohun tí wọn ọmọ ọmọ mọ. ìmọ̀ ni wọ́n ní ìdígbìyàn ráyé tààrà. àti rí owó àti rí ayé náà nì òun náà ní ìdí ayé. òun náà ní ìdí ayé. òun tí yẹn bá ti wá wáyé fún náà ni máa ń pọ̀ ju náà rí yẹn ẹ mọ̀ pé ìmọ̀ ni láyà àti ìgbàgbà àdúgbò hàtà dá àti àkóso tíwà gbígbé gbogbo ara ẹ lọ́ba mọ̀ ò lè rí apá kan mọ̀ lọ́ba gbogbo ara ẹ lọ́ba wàá rí díẹ̀ ọmọ yẹn gbé téèyàn bá tẹ̀ wàá gbé ara díẹ̀ lọ bá ìmọ̀ àjọ pé kò ní rí kankan ní sọ́bí sọ wípé báwọn ọba ti fi ìmọ̀lẹ̀ fẹ́yìn ẹ̀yin ni ẹ máa gbé mọ̀ lọ fásitì kò láwọn nítorí àyẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ayẹlẹ̀ fún ọ kẹ́ni wọ́n sábà ọ èèyàn má bàbá wọn dùn ayé mọ́ ha tó eléyìí náà ti jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n. bákan náà nínú àwọn ọ̀rọ̀ míì lọ́dún lọ́ọ́ fi ti lùkùn ṣùgbọ́n ọjà ń sọlẹ̀ gẹ́gẹ́ bí mọ́mọ́ ahmed ti ti gbà wá rẹ̀ nínú sọ́ra tó ń pè ní azúgbò tó ọlẹ́ bọ̀ àti mọ́lìkì ti gbégbá wa nínú àlùmọ́àtọ̀ nínú kìtàbù ìhàyè ẹ̀rí. wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ mọ́lìkì ọlọ́dún ti gbọ́ rẹ̀ pé ẹ̀rí Luqman al-Hakim tẹ́lẹ̀ pé kò pé lánàá mi ìgbà tá a bá fẹ́ padà sọ̀rọ̀ nípa rẹ̀ díẹ̀ ká mọ́rọ̀ wá ń pa rẹ̀. wọ́n ní ọwọ́ látọ̀dọ̀ mọ́lìkì pé anahu balamahu kọ́ọ̀lá níbi ni àtọ́yẹ fọ́pọ̀lọpọ̀ àkàgbọ́júmọ́ ọmọ wa kí ẹ ta kí ẹ ti àgbólé kí ọmọ púpọ̀ jù torí àwọn àtẹ́bí ọlọ́run ọba àtàwọn ẹni rẹ bí rúlùmọ́ọ̀n wọn kàkà sí ọmọ ọlọ́mọ náà ní ọ̀la yìí òun ti lẹ́yìn yẹn ní afá ìgbọ̀nùdúrè ó lọ pé akílò nìkan bí ń rìn mí ìbálò àárọ̀. في الصالحات من الوراد أكل الكبير لك يا بلغ nínú àwọn èèyàn ìsọ́ọ̀lì hàtì nínú ìlú àwọn àti bó ní dáadọ́ ti ṣẹlẹ̀ ló ń ba lọ náà níyàn bá fọmọ tó dálẹ̀ ládàá kankan bí جالس العلماء والجالس والتعليم في الكلتين فإن الله يحب المسكة بالحكمة كما يحمي الأرض المسكة بوادي السماء. أعرف يا رجل إذا قالوا كيف nígbè mo pè wọ́n mọ́ mi ní pípé àánú máa jókòó táwọn olùmọ̀ wọ́n gbá ìfún bèrò kúbátà yìí kó o sì máa wà pẹ̀lú wọn pẹ̀lú orúnkún rẹ̀ méjèèjì ìyẹn ni pé fún mọ́ ọ ojókòó lẹ́ni tí ó sùn mọ́ wọn náà lọ́gbà lérò lérò bàtà yìí pẹ̀lú orúnkún rẹ̀ méjèèjì nítorí bọ́lọ́wọ́n bá máa ń jí ọkà tó ti kú bèlè ẹ̀kí má pẹ̀lú ọgbọ́n gẹ́gẹ́ bọ́lọ́wọ́n ṣe máa ń jílẹ̀ tó ti kú ìwà bèlè sábà pẹ̀lú òjò nílá àgbàlá òjò òun náà pẹ̀lú wà bákan náà náà àwọn àṣàrò ní asọ́pẹ́lẹ́ yìí náà lẹ̀ ìdáwí táyà látọ̀dọ̀ Sulaiman bin Habib al-Muharibi wọn ní lukman sọ fọmọ rẹ wọn jọ ọrùn tó gbìyàn náà ṣùgbọ́n díẹ̀ tó yàtọ̀ ń bẹ̀ àwọn náà ní pé àdìgbò jókòó ti àwọn olùmọ̀ kó o sì súnmọ́ wọn pẹ̀lú orúnkún rẹ̀ yẹn ní pé kó o jókòó àtẹ̀híyà àtàyà tá a máa ń jókòó yẹn yóò gbọ́ ẹ̀kọ́ kíkọ́ jù nìyẹn nítorí pé ọlọ́wọ́ máa sọ̀rọ̀ jẹ́ ẹ̀hẹ̀ bí núrì ọlọ́wọ́ a máa di ọ̀sán lókè pẹ̀lú mọ́lẹ́ ọgbọ́n mo ní ọlọ́wọ́ máa fi jì gẹ́gẹ́ bọ́lọ́wọ́ ṣe máa ń jílẹ̀ tó ti kú ìwà mi ní sàrà sẹ́rí pọ́jọ́ lókè bákan náà nínú àwọn ẹ̀kọ́ mi ti ló tó fi kọ́ ọmọ rẹ̀ eléyìí wá látọ̀dọ̀ ìgbìmọ̀ ibn Luqman ó sọ fún ọmọ rẹ̀ pé ya bunayya. ó ní ya bunayya mo pè ọmọ mi ní fífi àánú la tata'allam al má kọ́ mọ́ ọ. لتباهي به العلماء láti lè máa fi ṣe fáàrí ẹgbẹ́ àwọn tó nímọ̀ ládùúgbò wa ẹ̀jẹ̀ ń kéwúdé ń sọ fún wọn pé mo jù wọn lọ fákọ̀ọ́mọ̀ torí àníyàn ká nìyẹn nìyẹn ọ̀tùmọ́rí abí ní asòfàhà má sì kọ́mọ̀ láti lè máa fi dá àwọn òmùgọ̀ níyẹn àlùmọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀tún tó gbogbo àwọn tí onímọ̀ ní ìbá wọn wọ̀ ṣe lákàyè sáré wọn lulẹ̀. wọ́n tọrọ ìyẹn bíi ní fílmẹ́jáàlì má sì kọ́ máa ń torí àti ṣe àfihàn àlẹ́ àbò ni wọ́n pè rẹ̀. àbẹ abdullahi bin abbas rọ̀jẹ̀ lọ́wọ́ sàlẹ̀ àdìgbò wọn ni màá rọ́ a ẹni tó bá ń ṣe àfihàn rọ́ àwọn obìnrin ọlọ́run tẹ̀ máa fi nǹkan tó ṣe yẹn ní àwọn èèyàn kò ní balada mọ́. má kọ́ mọ̀ láti lè ṣe àfihàn pẹ̀lú mọ̀ yẹn elimọ̀jà rẹ̀ níbi táwọn yẹn bá ń jókòó gbé à ah, ìmọ̀ ti bẹ̀. ó ti gbọ́dọ̀ pa ìmọ̀ sí lẹ́yìn tó fi ń sojú kòkòrò ìyẹn ni pé tó fi sọ pé wọn ò ní ìdíyẹ wọn ni tó fi dáhùn pẹ̀lú àìsàn má pàmò ní bùkátà bí wọn ṣe máa ń léyìn ẹsẹ sùúrù ilé ayé ìdí ìdí mọ́tò rẹpẹtẹ mọ́tò yọ ọkẹ títò má jẹ kí tí mo rí bẹ zootu dáńtì yàrá takọlù láti lẹ́yìn bí ó ṣe ní kékeré nínú ẹ̀ ọ̀rọ̀ mú bẹ́ẹ̀ sẹ́wọ́n kiri jẹ́ hàn án lá má sì pàmò sí lẹ́yìn tí ó tún máa tójú kòkòrò nípa àìmọ̀kànmọ̀kàn. Lukman tó wá ń ké sọmọ rẹ̀ pé yàgùdẹ yìí. ó ní àwọn ibi tó bàbá jókòó gbọ́dọ̀ ní ọ̀sẹ̀ sáré àlà lójú rẹ̀ gẹ́gẹ́ ní bàbá kankan bí báyìí mọ bẹ́ẹ̀ máa jókòó ojú rẹ̀ wo mo lọ máa jókòó ló máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ló máa kọ́ mọ̀ torí bẹ́ẹ̀. tó bá láwọn ọjọ́ kan tó rántí ọlọ́run jókòó pẹ̀lú wọn ẹ̀rì máa sọ̀rọ̀ síkìrì láàyè lẹ́nu ìtumọ̀ bí síkìrì láàyè lẹ́nu ọkọ̀ rẹ̀ gbẹ̀dẹ̀ òtúmọ̀ bí àwọn ọlọ́pẹ́ síkìrì láàyè báyìí ìtumọ̀ rẹ̀ ní subhanallah nìkan àti alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar kì í ṣe pé ìtumọ̀ rẹ̀ nìkan ni bí kò ṣe pé ìtumọ̀ ti túkú fẹ́ jù ó lè jẹ́ kéèyàn mọ̀ nípa halal àti haram ẹ̀rìn pa sọ pé àfàwọ̀ àtọ̀ bùnúrọ̀bá nínú àwọn sẹ́lẹ̀ rọ̀tìmọ̀tòlọ́ ìgbà tí wọ́n gbọ́ hadithi majaluku zeki àtọ́lábí ń bẹ fún àwọn àyè àzeki wọ́n á béèrè pé kí ni majaluku zeki oníbẹ̀ àwọn ni majalis alhalal wal haram níbi tí wọ́n ti máa ṣàlàyé fún yẹ̀yí pé eléyìí lọ́tọ̀ èyí ni ọ̀tọ̀ mọ̀jálùkù dékè nìyẹn. sọlọ́ fi já wípé a máa ń sọ pọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀mọ́tẹ́dẹ̀ ọ̀hún náà yẹn ni. wọ́n rẹ̀ àbíyèsí tí wọ́n bá kílé àgbègbè pété báyìí. wọ́n ní dára aláàbò lórí ẹ̀. ṣùgbọ́n èyí tó ti bọ́ máa ní àwọn ojú tuntun lé láwọn ọ̀túnmọ̀ míì tó lé tú mẹ́nu wà lọ wọlé. lórí pé wọ́n kàn gbọ́rọ̀ bíi ìdárò àyíṣà kọ́ pé tó o bá rí àwọn ìjọ kan èyẹ gbòòrò náà lọ àti wọn ṣe ìrántí Ọlọ́run ìtumọ̀ rẹ̀ táwọn tún sí lọ́dọ̀ sí wọn ni pé gbogbo wọn jókòó wọn wá ń pè bí sọ́wọ́n ti ń wà tó ti jẹ́ pé ó ní ìtìmọ̀ lò nínú ó lè jẹ́ bí wọ́n ṣe rò ó sì lè má jẹ bẹ́ẹ̀ kíláyìí tàbí lọ mú kí ni ó yí àwọn ẹni ìṣáájú lórí ẹ̀. lọ́yìn pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹnkuruna yẹnkuruna Allah àyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa tún fẹ́kìrù kálukú ń ṣe ṣùgbọ́n wọ́n ń ṣe é náà láàrú. lọ́dún pé hunaka farqun bayna al-ijtima'i ala dhikri wa ìkójọ lórí dhikri ńlá yìí ọ̀tọ̀ ni báyìí wà yá kójọ lórí dhikri ńlá yìí àdìkìrò ìjàmọ́ àyìn òun ni kọjá sí pé àtẹnumọ́ kẹ̀kẹ́ gbogbo ọ máa wí pẹ̀lú kíni o pẹ̀lú ogun kan náà wọ́n lọ́ọ́ ni wọ́n á papọ̀ mọ́ra o. nígbà tó dẹ̀ ti yé wa tẹ́lẹ̀ yìí pé díkìrò fẹ́ jújú ká mọ́ lórí subhanallah nìkan hàtà fìlìpọ̀ àdì kẹrin àwọn ọmọ àdì díkìrò kẹrin a túmọ̀ àlùkò àdì gbàrin ó ń túmọ̀ àdìkìrì ó ń túmọ̀ mọ́ ọ̀dà nǹkan láti àlàmú ẹnì pé sọ́wọ́ àlẹ́yìn rẹ̀ kẹ́ẹ́ ti ṣàlàyé kí ni ìtumọ̀ dáàbò àlà zikiri fún wa kọ́dà zikiri àtúmọ̀ àtúmọ̀ sún nígbà mi àbí ọlọ́run láwa la sọ zikiri kalẹ̀ ṣùgbọ́n yìí náà lè ná sí máa ló fi là ilé yìí. sọ́wọ́n yẹn ìtumọ̀ sí zikiri tún ìhun tó fẹ́ jú pọ̀ ni wọ́n lè túmọ̀ àlùfáàd wọ́lùkọ́ àná lè zikiri. ìtumọ̀ àlùfáàd ọlọ́run ti àlùfáàd ni wọ́n lọ́wọ́ ya pé ìwọ̀n tí ń jẹ́ síkìrù nǹkan tó kù ni. ọmọ ọlọ́jà ajá sí pé nǹkan tó yẹ pé gbọ́dọ̀ ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ ìtumọ̀ tẹ́lẹ̀ lè fi two one twenty ìyẹn lẹ́yà lọ ewé lẹ́pọ̀ ń bẹ̀. ìgbà tí wọn ti fẹ́ kílíà tí wàá yóò di ká lọ báwọn ẹni ṣáájú ẹni tí mo sọ lọ́sẹ̀ pé bí ọmọkùnrin ò tó. kọ́ọ̀lọ́ lọ́ọ̀rù kọ́ọ̀lọ́ rọ́ṣúlù kéètò ọtún kò kí làwọn sọ̀hábà sọ àtàwọn tó sọ̀rọ̀ àníyàn ti kílíà bẹ́ẹ̀ lágbàá wò pé kí ni ó yé àwọn nípa síkírù táwọn èèyàn bá kójọ yẹn ẹ̀yìn pé mo fi wa ní ásàrò kan ìgbẹ́ ọmọ mi kà tọ́ ọ̀rọ̀ jọlọ́ tẹ̀lé afọ fún Abu Musa al-Ash'ari jọlọ́ tẹ̀lé àdì pé zakiru náà rọ̀ bá ẹni pé mẹ́wàá lé sí ẹlẹ́dàá wa pẹ́ẹ́nù ọ̀rẹ́ bí ọ̀yá máa kà síkírù wa ká máa gbé èsè túmọ̀ rẹ̀ wọn ní ọdún òsè náà ni pé yọọ ka àlùkọ́tà ẹsẹ̀ wọn máa bu mùsàlẹ̀ ẹ̀ṣẹ̀ àrí ohun bẹ́ẹ̀ wọ́n máa ń ka kuran báyìí ọ̀yẹ́ sẹ́mi àwọn ọ̀nà ilé wọ́n dẹ̀ sì máa tẹ́sí. tòtẹ́ bá sọ pé subhanallah náà ni àti alhamdulilah ọ̀dà akẹ́sẹ̀ kí wọ́n wí gbà ẹ̀ lẹ́yìn máa gbọ́. tọ́wọ́n lè jáde pé kuran ni ọ̀dà kí wọ́n kà táwọn máa gbọ́. ẹ̀yin náà sọ bí òṣèlú ṣe bẹ́ẹ̀ kó gbó ilẹ̀ jọ bẹ́ẹ̀ sí ilẹ̀ kan so nípa bẹ́ẹ̀ wọ́n ní Lukman wa ń sọ fún ọmọ rẹ̀ pé wọ́n mọ ìkìtẹ́rì lìmẹ̀jáde tààlà àìní ẹ̀sà ibi ìjókòó tí ojú ti ẹgbẹ́ máa tó báyìí gbá ibi tó yẹ kéèyàn jókòó sí ni. tó o bá ráwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n rántí ọlọ́run fájìlẹ̀ sí máa jókòó pẹ̀lú wọn. tọ́ ẹ tó wà rí yẹn. ṣẹ́ni pé kí n sọ̀rọ̀ tẹ̀síbí kù mọ́ bẹ́ẹ̀ àbẹ́rẹ́ rí tọ́wá yẹ kó nímọ̀ nìyẹn ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ nìyẹn ìyẹn ń fa ìlú ìmọ̀ ẹ̀ máa sàǹfààní láàyè yẹn lórí wọn lè máa sọ nǹkan kan yóò gùn ní ẹ̀ka tó wọn lè máa ah, kíyèsí wọn. kílẹ̀ lẹ́sìn rẹ ṣé kì í láti à ah, ẹ̀yà jẹ́ jókòó ti yàn. kẹ̀kẹ́ lè fẹ́ yíwọ́ wọn lè máa kíyèsí wọn tọ́ba ajá sí pé ọjà láìpọ̀ kan ajá sí pé yọ̀ àlèmọ́ àwọn tó jókòó nìyẹn wọn akọ ẹ̀ nímọ̀ wọn lọ́wọ́ àti ṣe kọjá sí fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala. ó lè jáde fọlọ́wọ́n ọba subhanahu ánẹ́gà táwọn ènìyàn bí rọ́fúnà pẹ̀lú àánú pẹ̀lú kẹ̀kẹ́ yẹnìkí ọlọ́run fẹ́ fún àwọn tó jókòó tó ti dìkẹ̀ tó ń tọ́ra àwọn lẹ́kọ̀ọ́ ẹ̀ tó fẹ́ sì kẹ́ wọn kò tún sí ìbátan máa ní báwo yẹn ìjà wà ní ẹ̀mọ́ lẹ́yìn kinu lẹ́yìn àtàrọ́jì ní ìkéyẹ náà ní ọba kẹwọ́ náà. kárí wọ́n ti tọ́ba rí àwọn ìjọ kẹfẹ́fẹ́ láyé kúrú ní lọ àwọn èèyàn sì rẹ̀ ti ọlọ́run pé bí má jókòó sí wọn. síbẹ̀ lẹ́sìn rí i pé kìrú bẹ̀ ọ̀rọ̀ ọmọ ni o ọ̀rọ̀ ẹ̀pẹ́ o. má jókòó sáwọn ẹni wọ́n ṣe sí kìrú yìí o fi kọ́ra wọn ní mẹ́sìn. jẹ́ olùmọ̀ láàyè ń fa àṣà ìlú ìmọ̀ rẹ̀ ò lè wúlò fún ọ kí ló ń wá láàrin wọn. tọ́ba ajó lójú ẹ̀wẹ̀ báyìí ọ̀ ajá sí pé àìmọ̀kan rẹ̀ ó tún lé sí nìyẹn. ó sì wá ṣe é ṣe kó ṣe pé ọba dẹ́dà ọlọ́run lè fẹ́ fi wọ́n kọ́ fẹ́ jẹ wọ́n yá ọlọ́run lè dúró wọ́n kàn lé wọn jókòó tí wọ́n wọ́n fẹ́ jí àbá yìí ọ̀yọ̀ sí ìdájà máa ní ẹ̀dẹ̀dẹ̀ làálà ní ìyá yẹn ní ọba ṣẹlẹ̀ tí wọ́n náà pẹ̀lú wọn. Luqman tún sọ fún ọmọ rẹ̀ eléyìí látọ̀dọ̀ ṣe àrùkọ àwùjọ Luqman tún sọ fún ọmọ rẹ̀ ó gbé ọ̀rọ̀ sí àtọ̀sájì nínú àwọn ọ̀rọ̀ míì èyí tí lókùnmọ̀ ń sàtọ́lẹ̀ rẹ̀ fọmọ rẹ̀ ògbélé náà káwa náà kẹ́kọ̀ọ́ ń bẹ pẹ̀lú káwa náà má fi àwọn ọmọ wa lẹ̀ ká máa fi wọ́n ságìrì ẹ̀gbọ́ àwọn Yorùbá wọn ò ní ọmọ òní bá ìpínlẹ̀ ìyá rẹ̀ ní àtọ́lá nígbà tí yẹn bá ti ń sàlàyé pé bẹ́ẹ̀ ti múra sọ̀rọ̀ nínú ń bá yẹn tó jẹ́ gbígbọ́ jù ú sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ àlọ́ súnà àwọn ọmọ wa ò mẹ́sẹ̀ súnà. ó sì yẹ káàkiri lọ yẹra wa wò bí àṣà kan náà fẹ́ lẹ́kọ̀ọ́ wọn ni ayé aṣáájú máa bí kàdáàbò kún jàmílá tàbá ní ojú ọ̀dà jàmílá. ìwọ́n náà ń pariwo gbogbo lọ́rọ̀ ẹ̀ fi rí máa bí kàdáàbò àìsàn kẹkẹ ọyọ lẹnu kò ń jàmí ilá ìwọ náà lọ da kàrá ni kò ju da jàmí ilá fàdà ni kò gbọ nǹkan náà lọ bá da àwa ní òdu déédéé ní òjé táwọn ará ilé ọbẹ tó déédéé mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀yá àwọn ọmọ yìí ẹ ò bá máa ń sọ fún wa nípa ìlú fún mọ̀tìrọ́sẹ̀ wàá ní àdá àdá tàbí lánàá tọ́jú mẹ́ta ọ̀rọ̀ ìyá gẹ́gẹ́ nílé ẹ̀kọ́ tó bá ti palẹ̀ mọ́ ìyá dáadáa ó ní ní ìjọ kan nìyẹn generation kan nìyẹn ló ti palẹ̀ mọ́ ẹ̀ dáadáa tó ti pé ó dẹ̀sí máa da nípìnlẹ̀ ǹjẹ́ ọ̀ máa jáde bẹ́ẹ̀ ni ọ̀ máa da ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa ti bàjẹ́ bí ọrùn ẹ̀wù tó ti pẹ́ kálukọ́ ọ̀dẹ̀ yẹrẹ o ayé ọ̀ka ìròjọ́ ìlà ìbá wa ìrèké alẹ́ mójú táwọn ọmọ mọ́. ayélujára tó gbajúmọ̀ nípa lùkùmọ́nù hakim yìí púpọ̀ jù àtọ́jọ́ gbọ́ngàn nìyẹn ọ̀ka àgbélé kí ọmọ ọkọ̀ ìṣesí àwọn anábì ọlọ́run ẹ̀ nìyẹn lẹ́yìn máa rájọ àwọn ọlọ́ta rẹ̀ hábìlànà ìnà àzùwájìnà ọ̀gbọ́n ìyájìnà ọ̀gbọ́n àyọ̀ ọ̀jọ̀ àdìnà ìmọ̀tàkì ìlà ìmọ̀ ọlọ́run ta wá lọ́rẹ̀ nínú àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa èyí tó máa jẹ́ sòjú fún wa àjọ àdínà ọwọ́ gbé wa kalẹ̀ ní kíni o ìmáàmù àwòkọ́sì fáwọn àlùmọ̀tàkì ọdún fáyọ̀ lọ. ẹ̀rí àwọn anábì ọlọ́run sáka sí àwọn ọmọ àríkìmú sọláàtù sọláàtù lẹ́yìn tó ń mójútó wọn pẹ̀lú nǹkan wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tán wọ́n tún bìbẹ̀ lọ́wọ́ àdúrà wọn. lẹ́yìn tí wọ́n mójú tó wọn pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn tán àjọ àtúwà pọ̀ mélòó tó wá ní pé ọmọ rẹ̀ bá sọ̀rọ̀ àwọn adójúbìnrin wọn jà àwọn ìyá wọn ti jà wà ń àwọn o tí kọ́má sọ yìí pé yọ lọ sùkú ẹni kí wọn ní kọ́má má lọ sùkú ṣùgbọ́n kí tọ́mọ́ má bàjẹ́ ó kọ́ ọ̀rọ̀ nìyẹn sẹ́yìn bá ti wá lọ sùkú ó tàn gbọ́dọ̀ tó lórí ibú àfi sẹ́yìn ọba lọ sùkú dandan ni kó sórí ibú gbàdọ̀ wá ti fẹ́ lọ sùkú ọ̀yẹ́ kó lè rí bẹ́ẹ̀ dà ọ̀yẹ́ kó lè rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀rin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀fẹ́ lo hijab ara ara bíbí ò kọ́mọ ọ̀fẹ́ lo hijab kálukú wa ni ó ti lè rí ẹni tó tó kó tẹ́lẹ̀mí lọ ẹni tí lọ́ọ́ bá sọ̀rọ̀ ẹ̀ àwọn safirat àwọn síralẹ̀ mẹsẹ̀lẹ̀ sápálẹ̀ yọ̀tẹ́lẹ̀ kódà ọrùnlẹ̀ máa rí wò àlẹ́ mọ́ rẹ̀ ọwọ́ yìí tó jẹ́ sábà bíi sùn òun lọ mọ́ òbí lórí mọ́pàá rẹ̀ tù. tọ́lọ́ ọmọ òní ibi ẹ gbé ìjọba ẹ kàwé ìjọba ẹ fẹ́ sí. táwọn ọmọ tó ṣe pé ọ̀rọ̀ wọn ò ní túmọ̀ wọ́n tó di bí wọ́n bọ́ lè wí kíkà sí mẹ́rin láwọn arẹ kẹ̀ pé tọ́ba délé ìwé kíkà yóò dá. a gbọ́dọ̀ ṣàkíyèsí abala yìí kíkọ́ jù náà wọ́n gbájú lọ́mọbìnrin obìnrin ẹyọ kan ọmọ fẹ́ǹsì lè jáde lára ẹ̀ ọ̀dọ̀ lè jẹ ọmọ ẹyọ kan tọmọ ẹyọ kan yóò bí ọdún rẹ̀ tóun bá ti wá rí yẹmẹyẹmẹ ńkọ́ kí láàrin mọ̀lẹ́bí kákúta láàyè òjòlélá dákìdá. tó nípa bẹ́ẹ̀ wo olùgbọ́n bó ṣe ṣàkàtì ọmọ ẹ̀yìn rẹ̀ wà nígbà tá a ti kà á bọ̀ sísà ń pe àwọn ọmọ ẹ̀ka kìí sí orí

ẹ̀rí ó sì gbọ́dọ̀ pamọ́ sí lè sálà nítorí nǹkan mẹ́ta ẹ̀dá pẹ̀lú àti ìmọ̀lẹ̀ dáadáa. àkọ́kọ́ nú mákọ́mọ̀ nítorí nǹkan mẹ́ta yẹn oníkí mẹ́rin kọ́ ìmọ̀ asigú rẹ̀ ṣáájú lè tó mọ́ rìn ẹbí yìí láti lè máa lọ bí jiyàn káàkiri ọláyà níyẹn káyé níyẹn ẹ padà irú ẹni bẹ́ẹ̀ ìmọ̀ ọ̀ padà parẹ́ mọ́ ọ̀la rẹ̀. wọ́n kẹ́ máa béèrè pé sọ́ọ̀sì kéwú wọ́n ní òkè ìsọ́sí tàtà níyẹn rẹ̀ ọ̀dà. mo tó fi lọ gbé kéwú nígbà ńgbà fà ńgbà wọ ọ̀rọ̀ tẹ̀ ní ìdánwò àtẹ̀ńtẹ̀ ọjọ́ ọ̀pá pọ̀ sí bí kéwú rẹ̀ ọ̀ rà sí mi. wọ́n láì lè tún bá ìníyàn bẹ́ẹ̀ ó ò tẹ̀sí gbọ́ lọ bọ́bọ̀ láti lè fi ṣe fáàrí. ẹ ò rí mi ní mo ní olùmọ̀ láàfà òní ọmọ àti káàkiri. àwọn ni tí wọ́n mọ̀ láàfà àwọn ní olùkọ́ náà ní ọ̀sìn bẹ́ẹ̀ mo dáàbò mọ́ ní mùsùlùmí lélẹ̀ ni wọ́n fi mọ́ láàfà ní ọmọ àti káàkiri mo ti lọ́kọ́ lórí mo dáàbò mọ́ pé mùsùlùmí òdodo ní ẹ nìyẹn wọn lọ bá àbá ni àwọn tó ti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àbá báyìí wọ́n máa ń sọ ọjà kọ́rùn káàkiri ní àpò ọjà yóò àtò kọ́rùn ẹ bá ti àwọn àbá ni wọ́n ti sọ ọjà kọ́rùn kíkọ́ máa wọ agbádá kòtò ní jẹ́rọ agbádá èmi ti wà gan o àwọn èyí tó tún lápẹ̀rẹ̀ mí ni o àwọn ọ̀pọ̀ agbádá ìfọ̀nra àwọn eléyìí kò ní jẹ́rọ ẹ̀ lómi ọba wú ọjà báyìí wọn tún bá kó díẹ̀ lẹgbẹ ẹgbẹ hàn àwọn olówó kalẹ̀ parí àwọn olùmọdé ń bọ yìí lóògbé láwa ni ọrẹ jù yóò tún wá wà pọpà kẹ ní ìdúpẹ́ wà dí o wọn là lè sọ̀rọ̀ ìyà ó sì gbọ́dọ̀ kọ mọ lè sọ̀rọ̀ ìyà bẹ́ẹ̀ láti ṣàlẹ. àwọn èèyàn níbò láti máa mọ gàrí ìwọ náà mọ ìwé kan lè fi jẹ láàfa àwọn ọmọ ní méjì ayé àwọn èèyàn àwọn àwìn mẹ́ta ẹyẹ nílẹ fẹ ká lò ní àbọ̀wìn márùn wọn à ń tẹnu sí bélébélé bíi tàwọn oníròyìn àwọn ọbẹ ọkùnrin ọbẹ obìnrin lórí ìròyìn àwọn amúdájọ́ ṣe ọ̀rọ̀ kí wá dà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ká ẹ̀rọ yìí dá ẹni tó mọ sọ fún wa yìí pé ìṣe tí bẹ́ẹ̀ ló lò sùn wọ̀n lásọ fún apá àdélé apá àdélé wà tó ṣe pé ẹ̀dá tọ́lọ́wọ́n ọba àlejò ládá wọn náà nínú wọn àmọ́ ká lóore kò túmọ̀ ká sọ pé òun yẹn sàfà tí a bá kì sáré sọ̀rọ̀ ah, lọ́lẹ́ fi sáré sọ̀rọ̀ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ní máa ń wí ah, ọlọ́run lè ní kọ́ ọ̀rọ̀ lọ́rùn kìí kọ́rọ̀ sí kọ̀ káfa bẹ́ẹ̀ fi lè wọ́n pẹ̀lú kókéré kẹ́lí kan máa ń sàn yẹn fún alọ́pọ̀lọpọ̀ nínú nǹkan tó gbó bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn ẹni wọ́n bá kiri tẹ́nu ẹ dùn ẹlẹ́rìí sì lè máa jiyàn bí dúró ní tẹ́lẹ̀ ẹnu ẹ sì máa dùn kò nílẹ̀ dùn. òdodo sọ̀rọ̀ sọ wọ́n fi jáde lẹ́nu olúwa yìí káwọn àfihàn ọmọ kéwù wọn máa gbọ́ ọ wọn lè mọ̀ wọn láǹfààní kéèyàn ní lágbájá ń tọrọ kàn lẹ́yìn nígbà tí ọ̀gá wa lẹ́yìn ẹ̀dùn sì nìyí pèpè sálómi bá bẹ̀rẹ̀ sí ní dáàbò bo káńtì ẹ̀ lórí àlámọ̀ ní garaì ẹ̀rọ ọlọ́run ọdẹ bá òṣèlè sí ẹ̀rí kẹ̀kẹ́ tí ó sara ní tọ́lá làbíà ìjàmbá tó fi kàrà ọ̀rá ẹ̀ nàkàyè lásán ṣùgbọ́n gbàtọ́ náà ti wá jì tí kéwù ò jinlẹ̀ à kíníkà kéwù kíníkà ní kíní báyìí ìgbà kàwé kọ́ fi wọ́n sùn. ẹlòmíì bá wá àdéhùn tí ń sọ báyìí láyé tó ní ó mọ̀ ó yẹ ṣùgbọ́n àwọn rẹ̀ wúwo ọlọ́run lọ dákun níbẹ̀ òtúmọ̀ ọ̀gá sọ pé kì í sólùkọ́ ọ gbọ́dọ̀ kọ́mọ̀ ìkẹta nìyẹn nítorọ́ ìyáde káàdì ní sàfihàn ẹgbẹ àti àárín ní alẹ́ àwọ̀ ilé ẹ̀mọ́ sí àárín wọ́n ti káwọn èèyàn nímọ̀ nítorí à èmi mọ kọ́ wọn ní sún bẹ̀rẹ̀ rí ni wọ́n fi bàbá dà ájò kàyà mo rò wọ́n ti kẹ́sì ẹni tẹ́lẹ̀ ń gbégbó láti kẹ́sì torí ọ̀rọ̀ ìkíláàsì kó lágbára pọ̀ lágbára gan lágbára gan ohun tó wájú ṣòro ni pé àti kéèyàn ti nǹkan àti kéèyàn má ti nǹkan lóko sínú rẹ̀ ẹni pé wàhálà wà lélẹ̀ kí ẹ ṣe nǹkan sórí káwọn yẹn lé yìí yẹn á sọ pọ́sàlẹ̀ àwọ̀ yàrá ni ó tún wá pàṣẹ káwọn yẹn lè fojú sùn pé ẹ̀yin náà lẹ́bi ìgbésẹ̀. Ah! ẹni kó ti wá sọ̀rọ̀ jù ẹ ò fẹ́ẹ́ lè òtún àárẹ̀ wá kó làájú wa mọ̀ ìyẹn ní gbọ́dọ̀ sọ̀ra. bóòlù ajáde ntọ́ba ti jáde pé wọn náà ló lè ṣe tá a ti fẹ́ máa jíròrò pé ta ni ó ṣe ọ̀bọ̀ ọ̀bẹ̀ ni. ìpẹnu ọmọ ni wọn àgbẹ̀ kò sẹ́ni ó lè rí ṣe jòun náà lọ níbi wò wọn. ṣé ọ̀fẹ́ gbọ́ wọn kàn máa dájú bò ni ẹ̀yin náà lọ́kàn ìbọ̀rọ̀ owó làwọn sọ ẹ̀yìn àtọ̀ á lọ fẹ́ yìí ẹ̀dá ṣé èmi sì wàá lówó ní gbòde. ibi tí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ alágbára níbi ẹ ọ̀gá yóò gbà kí kúkú má sì gbẹ̀ngàn abẹ́ ti gẹ̀ ìyẹn náà tó lè kó sínú rí ya erékòkú sẹ́ni ó lè rí ilé kọ́ ọ̀nìkan náà ló kù nígbà tí wọ́n bá ti padà ń ṣe balabala kí làwọn èèyàn padà sí wọ́n dá dúkọ. ẹ̀yin náà sá mọ̀ fẹ́yìn náà ẹ̀dí ọ̀kẹ́ ló ya ẹ̀kọ́ gbọ́dọ̀ sọ̀ra. èèyàn wà láàrin àwọn sítúdẹ̀ǹtì rẹ̀ ní. abẹ́ ìdánilẹ́kọ̀ọ́ afẹ́mọ́tì onímọ̀ pé wọn náà wọ́n padà pè wọ́n ti rí pé wọn náà lọ́ máa ń sọ àwọn àgbàǹfẹ ti di kéèyàn rẹ lójú sí àwọn yẹn tó wà kálẹ̀ ẹfẹ sì kẹlá láàrin ilẹ bá tó gbàgbá bù lọ yẹn. obìnrin àwọn olùkọ́ ṣé ṣé nínú ẹ kó ti kíní báyìí ni ibi kan padà sí ti di àná. ìyẹn ni gbọ́dọ̀ ṣọ́ra gan-an. ọ̀rọ̀ kejì ọ̀ gbọ́dọ̀ pamọ́ sí sáhádà tàbí. yàrá àkànlò lálẹ́ ẹ jẹ́ ká gbọ́ra láti lè wò pé ìdíje ìdíje wọ̀nyí náà ti tó bá a ti máa ń sọ ń pa ayé fẹ́ bá a sàǹfà lọ́dọ̀ àwọn afáwà lánàá níbi òde ìyàwó àwọn máa ń kọ́ Yorùbá lọ́dọ̀ wọn wọ́n ní ọmọ yìí má yà ayé lẹ́nu nìkan à kò níbi káyọ̀ fọmọ mùsùlùmí kò ní ìdí káyọ̀ ẹlẹ́mi lọ sí tẹ́lẹ̀ náà. àwọn ẹ̀sìn kẹ̀sìn kọ́ máa yàyí kọ́ yọ. ẹ̀rọ àwọn ṣèkọ àwọn yá yé èdè bọ̀ ṣé ká mọ̀tàlá. má yàyí yìí lẹ́mi ni à kọ́ yọ. sọ́yẹ káyọ̀ wà lẹ́mi mùsùlùmí tẹ́lẹ̀. òde yẹn gbọ́dọ̀ kéré ń bẹ̀ náà lọ́rọ̀ ayé ìgbọ́n kì í ṣe mọ̀. ọ gbọ́dọ̀ pamọ́ bí sàhádà na láti lè lọ́gà bàtí ẹ̀ mọ̀ fẹ́ àfi ìbàdí ẹ̀ bò àdàbò ní ọ̀mù nìkan ló tọ òun rè bó jì ẹ̀kọ́ jíjí ńkọ́ onídìí rẹ̀ ẹ̀kọ́ òru nìkan. àdàbò sáfàrù nìkan ló kẹ̀ ọ́ ẹ̀kọ́ ọmọ fẹ́ sáwù ọ̀dà tó bá yẹn náà. gbogbo ẹ̀ láti ní lájọ́ wọn bá díẹ̀ lèmi ọ̀rọ̀ ẹ̀kọ́ oúnjẹ lásán tí mo wà fún àgbẹ̀ àkóòrùn kọ̀ táwọn gbọ́dọ̀ pa àmọ́ mi nígbà yára yàrá ìtakọ́lù lò lánàá tí wọ́n fẹ́ mú díẹ̀ bẹ́ẹ̀. ọ gbọ́dọ̀ pa àmọ́ sí láhàyà àmìnà náà lẹ́ni tó fi ń ṣe kéde ọ̀ tó ń tijọ́ àárẹ̀ yàrá ẹ̀rọ bí irú àwọn àwọn ẹni tó ti dàgbà nù jàmá àná máa ń ṣe láàkì. ẹlòmíràn ẹ̀dùn wú sí fáàtì fáàtì wá nìsín lágbájá ní òbí lọ́lé kéwú. àga tàríìn wọ̀ sí irọ́ pípọ̀. ìtẹ̀lélẹ̀ ẹ̀ ní ọ̀rọ̀ àǹfààní ẹ̀jẹ̀ náà fẹ́ mú bẹ̀. wọ́n ní háàsì làwọn á dìde ẹ̀yọ́ lọ́lé kéwú lẹ́sùn tó sì rí nǹkan púpọ̀ kí la ààrẹ kí la fẹ́ lò pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n máa sọ tẹ̀gbẹ́ wọn ò sì fi ya rẹ̀ ọ̀rọ̀ ya wọ́n sì ya wọn ò fi bàbá lọ́rọ̀ tó wà lẹ́yìn. so láti máa tijú àwọn èèyàn yìí pé ṣé wọn wá ní níwò yìí lòun ṣe ń lọ kéwú ìyá gbọ́dọ̀ pamọ́ sí nítorí ẹ̀ ọgbẹ́ yìí oníbùkátà ẹlẹ́mìíràn fẹ́ ah, ẹ sì ní màá wọ àwọn tó ń lọ fún gọ́tà tí wọ́n wọ́ sọ́rẹ́ àwọn tó ń fọ òwú tó ń gbókùn sí mọ́ṣúárì wọ́n wọ́ sọ́rẹ́ ẹlòmíì wọ́n náà ẹsẹ̀ kan tí wọ́n bá ní kó ní yunifọ́ọ̀mù náà wọ̀ ọwọ́ adi ń pa tọ́lọ́wọ́ ah, ni à màá ti gbé wọ̀ bóun ti rí mẹ́rin ọ́ dàbí ọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yá akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ti dàgbà tọmọ ọdún ṣe yóò wá sí rí nìyẹn. èèyàn gbọ́dọ̀ pamọ́ sí la àyà àmìnà náà láti máa ti dá àwọn ìmú tí ò jẹ́ lómi ọ̀dọ́ lè kí ó wọ́n nìyẹn. ẹ pé màá wá jókòó láàrin àwọn ọmọ kéékèèké ẹ nígbà tó wá pẹ́ lọ lé kéwú kọ́. èyí ti gbàgbé níjó ní gbogbo àwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma àwọn àbájílà mẹ́rẹ̀ ẹ̀rin yẹn wọ́n máa jókòó sí àwọn àgbàlagbà wọ́n sì dàbí àgbà. Ah. àpẹẹrẹ méjì ń bẹ lọ́dọ̀ wa ìkẹ́ lára Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma. níjọ́ kan ni wọ́n mọ̀ rò ọgbọ́n tí àwọn àgbàlagbà radiyallahu ta'ala anhuma nínú àwọn sàhábà tó ń sọ ah, àwọn náà láwọn ọmọ wẹrẹ lé balẹ̀ máa bọ́ wá jókòó wọ́n ti máa kó títàgbàlagbà bá wà ẹ̀ máa ọmọ kéèké wá bẹ́ẹ̀. wọ́n á yẹ pé ká máa dán ọmọ jọ ní ọmọ kéèké bẹ́ẹ̀ lè dùn ara. àwọn ọmọ òun ká wò wọ́n òní ọlọ́ọ̀dọ́ la lè fi kú. ọmọ kéèké wá jọ ọmọ kéèké lọ ní Abdullahi ibn Abbas òní ọlọ́ọ̀dọ́ la lè fi kú. àwọn abájú bèrè náà ta ló lè sọ nípa aṣọ́àkù náà sórí fún yín nígbà yẹn àgbàlagbà kálukú bá ń sọrí síta ọlọ́run láti gba bọ́kà ní mọ́ọ̀lù kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn àbáwọ̀ àtúnlá ìgbà bá sọ̀rọ̀ lọ́ọ̀kẹ́lá àdúgbò wọn tí wọ́n wò sọ méje ní jókòó dàgbà yẹn làwọn ò náà gbogbo náà bàbá àgbàlagbà sọ yóò ṣẹlẹ̀ o ṣùgbọ́n wọn lọ ádámù fún ọ̀sọ́rọ̀ nínú ẹ̀kọ́ tó ti fáwọn ọmọ kéékèé mi ti nìyẹn gbogbo wọn tó ti jáwọ́ agbára lọ máa sọ̀rọ̀ wọn lọ. afọ àwọn ọmọ rẹ sọ ọmọ ìjọba ọ̀tàlá àwọn ni àtúlẹ̀ náà bá ti kí lọ fẹ́ sọ nípa sátúndà àfààní súrà yẹn súrà tó náà yìí ọwọ́ àtúkò òjijì ọlọ́wọ́ ọlọ́wọ́ lóbi jáde pé gbà tí yẹn ti báyìí àṣẹ ọlọ́run yẹn tọ́lọ̀ pé pọ̀sẹ́ǹtì ti há ti ọ̀rọ̀ ti kà wá sẹ̀sẹ̀ ìdílé ọlọ́run lórí mọ́ ọlágbára gan ibi tó lọ pọ́lọ́ ha kúmọ̀ ọ̀rọ̀ ní ìtumọ̀ tó kún pọ̀ wọn ni àbúlẹ̀ bàbá ti ti di o. èyí ti dúpọ̀ wọ̀ ní kọ́mọ̀ kí àwọn àjọ dúpọ̀ àtọmọ kéékèèké ọwọ́ abẹ́rẹ́ ìbọ̀rọ̀ ẹ̀sìn wa ni. kàdáálí bọ́rọ̀ ṣe rí náà nìyẹn nípa Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma níjọ́ ní ìlú ìṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam wà délé òkè ìkànnìyàn ìgbà wà pé kí wà gbogbo ara ló wúlò ní ọkàn gbogbo yìí. ẹ̀rí ẹnì ẹ̀gbọ́n ò lè fi o kótó wa padà tó kójú ọlọ́run tó ká ẹ̀ mọ̀ sí bí ọ̀pẹ ni lọ́lọ́gbọ́n ọ̀pọ̀ àdéhùn. bàbá wa ń lọ nílé tí wọ́n padà lọlé àtúnlẹ̀ ìbùdó mọ́rù wa ń sọ fún bàbá rẹ̀ pé mo mọ̀ pé bí ọ̀pẹ ni zùbẹ́rù ń gbà nígbẹ̀yìn àgbàlagbà ọ̀dọ̀rọ̀ bàbá rẹ̀ wá ní à ah, tọ́ bá ti gbìyànjú ìbùdó mi ọ̀gá tó lè. yẹn ti dúkọ́ pàmò ní àyà láti máa dijú àwọn yẹn ìkẹta ni wọn gbọ́dọ̀ pamọ́ sí láàrin náà fi ń jà láti yọ ọdún ní kí ẹ sá wà lólódò náà sá ẹrí kúrò bá ti dé mẹ́tẹ̀ẹ̀ta yìí ǹjẹ́ wọn bá jọ lódò kọ sọgbọjú orí mi kú òní a sì máa pè ọ ní àgbàlagbà olódò àgbo báwo lọ́wọ́ á fi fún mi kó ṣe é o torí nǹkan tó yẹ kó yẹ kó yẹ báyìí nísìn ta ni jẹ́ Lukman á sọ̀rọ̀ ẹ̀fọ́ wa díẹ̀ tọ́wá ikú mi náà ni alùpàdé kí ó lóyún oríṣi ọ̀rọ̀ lọ́wọ́ nípa ta ni jẹ́ Lukman. Ari. lukman yìí gẹ́gẹ́ bí afáwa nàfà báwọn ti ṣàlàyé nípa orúkọ yẹn wọ́n ní orúkọ yẹn mí ní asùnmáyé àti ìsùn láyé sọ̀rọ̀ àwọn náà rí bẹ́ẹ̀ lọ́ba wà láyé wọ́n tẹ̀lé ní nsàlẹ̀ ẹ̀fọn ní bàtà lukman. قالوا ذلك بن معورة بن ناحور بن كاراح من كاراح قالوا ذلك نالا سيد بابا إبراهيم عليه الصلاة والسلام وعلى نبينا ما إن محمد بن إسحاق في ساكن كده ليه جرى أبوه رامي wọ́n ní sẹ́yìn lùkùmọ́ yẹn ó jẹ́ bọ́nù àǹkọ́ bọ́nù sàrúwò ó sì jẹ́ ní òbíyà yẹn ni pé kìí ṣe ẹ̀yà alárúbáwá gẹ́gẹ́ bí afáwa sùnhẹ́ẹ̀lì ni wọ́n ti sọ. wá òun ní sẹ́yìn lùkùmọ́ yẹn ó jẹ́ ibùdó ó ọmọ àti ayéhùn ọmọ ìyàgbẹ́ báyà nẹ́bí ayéhùn lọ́gbà lérò ìyàlẹ́ sọ́lá sọ́lá. apá àwọn ọmọkọ́ ti lu tẹlifóònù tí wọ́n sọ ń pa lukman wọ́n lọ jẹ́ ọmọ àbúrò ya ayéhùn. àṣàbàṣàrí wọ́n ti tẹ̀lé lukman mọ́tò bá ọ̀rọ̀ ayé ọjọ́ ọmọ àti ayéhùn tàbí lápẹ̀ ní ọmọ àbúrò ya ayé. àwọn míì sọ wípé nínú àwọn àrọ́mọdọ́mọ nínú àwọn ọmọ azara ni kíkọ́ kẹ̀kẹ́ láyé ni ó lo one thousand years ẹ̀rí bọ́rọ̀ rẹ̀ ò kí àdáda tí wọ́n ní kó dáa àlébi dáwọ́ dábàá láyé àlè sọlá tó sọlá ó ti gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀. èmi ló pọ́n mi òun ló ti ń ṣe fàdáwé tí máa ń bá òun yẹn nídàájọ́ kótó ni kí wọ́n gbà nẹ́bí dáwọ́ tó dìde. ìgbàdàn wa ni wọ́n gbà nẹ́bí dáwọ́ tó dìde ẹ wọ̀ pé afáàjì afáàlọ́ àti wọn ti sọ fún sọlẹ yìí láwọn ọmọ ìka ti sọ pé tí ì bá ti lùkú wà ètò ní àfikílẹ̀ ìwẹ̀ tí ì bá ti lùkú wà tà wọn ò bá ní sẹ́sí ní àtàwọn mi ju àtẹ́jú àtàwọn ọ̀pọ̀ tí kọ́lá ó ti wí náà nìyẹn ó ti wí. ẹgbẹ́ lukuma bè yóò ń pàṣẹ fatiwa tẹ́lẹ̀ kọ́pìlà mọ́bì àtẹ̀jà owó dá ayé sọlá lọ sọlá gbogbo àwọn ọgbà nẹ́bí dáúdà dìde láti nẹ́bí ọlọ́run táwọn bá ní àwọn ọba ọba méjì nínú ẹni tó jẹ́ mùsùlùmí fún ebi padà wọn ní ìjọba àwọn ọmọ ọba kan mọ́ gbogbo ayé mọ́ sálẹ̀ lápọ̀ ọba ni zahood àti kíni ọba fún un rúd Sulaiman aleyhi mọ̀sálà lọ́sọ̀lá. gbàdá wọn fi jọba níjọ ní àwọn ọba lè wá ọ Ah, ọba jọba lọ ni wọn gbà yìí bóyá kọba méjì náà wà náà ọkè mi nígbà táwọn náà fi ń jọba ẹnìkan ò ní pẹrẹ lọba mọ gbà yìí á lè rántí àwọn ọba méjì ìràwọ̀ àti daniel lókè lọ yẹ kẹ ti gbè ẹ ọkọ gbé látòrí nàmúrò ẹ wàá bẹ wàá dábọ kí ni ọ. ìgbà táwọn fi ń jọba báyìí ah, àwọn ọba yòókù fún ìsábà dá ọkọ sọwọ́n nínú fún yìí kó ló bí one thousand years láyé àdébí dáhùn dàbà àdéhùsọ̀lá àtọ̀sọ̀lá ó sì mú mọ̀ lọ́jọ́ yẹn ó sì máa ń fáwọn yẹn ní ìdájọ́ kan tó ń gbà kẹ́bí dáhùn dìde wọ́n gbà wọ́n gbé dìde tó sọ̀pọ̀ ẹ̀ ha wọ́n ní wọ́n wá sọ fún tó ti jẹ́ oníbẹ̀ ni àlá àtẹ̀mí ìdá tòmí ṣé wàá nígbà títọ́ nígbà wọn ti tóbi pẹ̀lẹ́ tó tún yòmíràn ọbẹ̀ pa nẹ́bí jẹni rẹ̀ mí lọ. Fẹ̀rọ̀ pé gbàdá ń sọ káfẹ́ túmọ̀ àyà sọ́dún pàṣípà. Sọ́ba ní wọ́n fi di ìjìnà sọ̀rọ̀ ọ̀tọ̀lẹ̀ mùsùlùmí. Sọ̀rọ̀ ọ̀tọ̀lẹ̀ ní ìlà àmúta àlẹ́ yìí. Ìjọ náà fún wa nílò òsìsì lójú ọ̀nà tó dúró déédé. Sọ̀rọ̀ ọ̀tọ̀lẹ̀ ní ìlà àmúta àlẹ́ yìí. Ojú ọ̀nà àwọn ẹni tí òṣèlérà fún àwọn ọlọ́run ti dára fún mínà tàbí ṣe nínú àwọn àtẹ́bí ọlọ́run gòkè lọ gòkè ní gòkè jí kọ́ wọ́n fẹ́ ti kéè àwọn olóòtítọ́ tí wọ́n máa ń gbà olóró ní gòkè jí ni ní gòkè dáńkọ́ wọ́n ṣùhàdà àwọn tó kúkú jẹ ní gòkè dání ẹ̀ ní gòkè rí kọ́ wọ́n sọ àwọn ẹni rẹ̀ ẹ̀rí. ọbẹ̀ fẹ́ ẹni rẹ̀ kò olùkúpa òun wà ní gòkè rí àwọn àtẹ́bí ọlọ́run wà ní kíni o wọ́n wá ń gbò kéènì bẹ́ẹ̀ dẹ̀ ní ẹni eré ní kíni ọ òun ni Lukman torí ìgbégbà tá nẹ́bí ọlọ́run ọba dé tọrọ yìí bá rinlẹ̀ káṣí ẹ̀ ní kílà kílà gbogbo àbẹ́ sì gẹ̀ẹ́sì tó ó gbé fatiwa lẹ̀ tó kò sí fatiwa mọ́ nígbà tẹni tó tó wà nípò kéènì ti dé kíni kò kẹ́rin bẹ́ẹ̀ wá sí kíni ọ kí lọ́ bẹ́ẹ̀ bá sọ. àlọ́ fi ni wọ́n ní sẹ́rí adájọ́ ni láàrin àwọn ọmọ israẹli ọmọ musayi wọn ti tẹ̀lé lukman aṣáájú dúdú bíi ìwà báyìí ó dàbí náà àwọn sudani mọ́sáàrì ara mọ́sáàrì ṣe hàn pé eh, eh, mọ́sùrù apá kan áfíríkà apá kan ẹ̀yin náà sáàmù tó àwọn dúdú wà níbẹ̀ wà nílẹ̀ àgbẹ̀ sudan gbogbo nàìjíríà jẹ tẹ́lẹ̀ mali ni wọ́n jẹ gbogbo ẹ̀kọ́ ni kótó ni bọ́lọ̀ sojúdu ṣẹlẹ̀ ìlú ẹ̀yọ kẹlẹ̀ sudan torí pé àwọn àdá dúdú la wà bẹ́ẹ̀ wọ́n gbé ní sudan báyìí ní ìdíyẹn tẹ̀sí máa láwọn yẹn tó máa dúdú bí wa báyìí kódà wọn a máa kọ́là sọ inú kan tí àwọn yẹn padà fi bu ọlá fún ìtẹ̀sí ṣẹ́ka dábọ̀ kan tọkọ afúlò kọ̀ọ̀bá ilé yorùbá ẹ̀gbọ́n sì tíra ni wọ́n kọ nípa àwọn tó ti ṣe pẹ̀lú ilẹ̀ yorùbá torí bẹ́ẹ̀ wọ́n wà tíra wọn ti wọ́n bọ́ sábà tọ́lá wọn náà wọ́n di olùkọ́ nǹkan nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn kọ́ kí òkè ọ̀sùn bá kọ́ bẹ́ẹ̀ ọ̀bá ti kọ́ làǹdàkàrà rẹ̀ ìmọ̀ máa padà náà torí bẹ́ẹ̀ ni tó ti mọ̀ ti padà kú tán ìwọ̀n tó há sórí yẹn kó ti lọ pẹ̀lú abẹ́ẹ̀kọ́ ẹ̀ mọ̀ wọn láà pé kọ́ra ń jẹ́ kíkọ́ ti bẹ pẹ̀lú wa ó sì máa wà pẹ̀lú wa ní sáà wa táyọ̀ kìíní jáde mọ́ kàdáàbí ká sunna nígbà tó já sí pé tó gbin náà sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ pẹ̀lú wa ìwọ́n mọ̀ nǹkan náà bá kọ́kọ́ torí pé tíra wọn ni tíra tó káàkiri ayé torí wọ́n sún àwọn ẹ̀yà kẹfẹ́ tó ń jẹ́ Yorùbá àwọn lọ́jọ́ kan mọ̀ nípa àwọn àwọn òkú làwọn tọ̀ nínú tíra àwọn tí wọ́n kọ òun náà ni wọ́n sún lọ sọ báyìí Yorùbá ìpínlẹ̀ ìdílé Yorùbá lórí àdánwò dé ọ̀rọ̀ yorùbá máa wọ̀ yẹn la gbígbọ́ jù àlákọ̀ọ́lẹ̀ àtìmọ̀tàn lọ́kẹ́ gbogbo ọ̀sẹ̀ rẹ́tẹ̀rẹ́tẹ́ tí wọ́n máa ń sọ fún yorùbá kò sí ìlú fìdí múlẹ̀ mẹ́. àdéhùn dáàtú wa rí ni pé ọwọ́ abúlé ti fọmọ ibo ní kọ̀tẹ̀ yorùbá samuel johnson bóòlù ibo ṣe fẹ́ máa sọ̀ fẹ́ yorùbá. هذا ممكن tó sàṣìṣe mẹ ọkẹ wa ọwẹ kan nígbà tí wàá bẹ̀rẹ̀ tẹtàwí yẹn tó ti máa ní tó ń fèlè لا ọlọ́dà kan lámúrúdù lẹ́múrúdù ọdún dá pọ̀ mọ́ gbàtà nẹ́bí mọ́mọ́dé. níbo ni ànẹ́bí Ibrahim alẹ́ sọ́lá dọ̀sára ọ̀gá nẹ́bí ọ̀gá mọ́mọ́dé sọlọ́lá ọ̀fà àlẹ́ sọ́lá ọ̀gá nẹ́bí ọ̀gá mọ́mọ́dé ó ti lọ. yóò bá gẹ wá ní nínú tẹ̀sí sẹ́yìn la lè sọ pé mi wá gùn jù àwọn ọdún mi náà wá o pàpà jùlọ tá a bá sọ sí lẹ́yìn àti ìníyà tá a bá sì lé lọ́gọ́rùn-ún ọdún díẹ̀ jù àgẹ̀rú ti àgbọ̀ sí ni wọ́n tó tún wí àrùn ti àgbọ̀ sí ní sẹ́yìn ìlẹ́yìn àti ìníyà láti gbé ẹ̀mí àti wà náà là ń wà láti jọ yìí ẹbọ díẹ̀ ẹsìn díẹ̀ àti wà láti jọ yẹn wá náà ìwọ́n tá a bá fẹ́ máa sọ nípa pé bẹ́ẹ̀ o títẹ̀ bá fẹ́ parẹ́ ọgọ́rùn ọdún márùn-ún ti ń kọjá lórí lẹ́yìn náà. ọjọ́ ti lọ gidi gidigidi títí sọ́gọ́rùn ọdún ìmárùn-ún lọ́dà ṣé wàá ṣe bí àwọn àtàrò ọ̀dọ́ ti wá fún ìpínlẹ̀ ní mọ́tòláṣí àbáyé tàbí àbárí gbígbí ní ẹ̀mí jẹ́ gẹ̀gàn ìsọ́ọ́lù lọ́wọ́jú òní bẹ̀rẹ̀ náà lọ́sàwà tí wọ́n fi fi òkú fà á rìn sọ́ọ́lù ìgboro játa ìtọ́gbé láfa àlímì nílọ bẹ̀rẹ̀ lọ́wọ́jọ́ yìí kì í sì rẹ̀ la fẹ́ mọ̀. ṣé kàdáàbò wa sọ nípa asùlù kọ́ báyìí ní Yorùbá ìpìlẹ̀ ìdílé Yorùbá wọn á kó gba àwọn ọ̀tẹ̀ yẹn mẹ́yàmẹ́ irú èyí tí sàrẹ́ jọ́sìn tó wí ìyẹn wọn kọ́ra nítorí ẹni pé rọ́ọ̀nì pa. sọ̀gbà tó ṣe pé ṣèkádà bá wọn fẹ́ yẹjú rẹ̀ yàní ní èyí tó ṣe pé a ṣe ń pìsẹ́ǹtì ní sílànà ẹ̀sìn mọ̀ àwọn òṣìṣẹ́ dé ìsìn tiwọn torí déètì ní ń já wọn samuel johnson ìtúbẹ̀ ló fi já gbàdọ́ lọ dá padà mọ́tò papọ̀ mọ́ àdégbà mohammed ah, ah, irọ́ burúkú lélẹ̀ orí náà yìí sọ. àwọn ni àwọn àtàrù kan wà káàkiri ibi yorùbá yìí o ìgbà wá ni wọ́n lè fèsì wá bíi mọ̀tàrí bíi sùdánì. nínú àwọn kan bí wọ́n wí òun ni kíní kan tó ń pè ní alhọ́pù alẹ́rù ẹlẹ́fì tí wọ́n bá ti sọ ẹ́mí ìbò rẹ̀ òun ni àwọn náà ń ba nílé léyìnké àwọn kan tó jọrú ẹ̀ káfàwo sọ̀rọ̀ ọmọrí àwo kásìlẹ̀kùn sọ̀tàn kí wọ́n yẹ wéṣù kí wọ́n yagi kí wọ́n yẹ ní ọmọdé alọ́wọ́ kí wọ́n yẹ yẹ bẹ́ẹ̀ bá wà orí ẹyẹ tí wọ́n yà sí yìí o ọgọ́rùn-ún ọdún kẹta òun ní sọ pé kí ni yìí ìgbélẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta ní ìjọba yìí bẹ̀rẹ̀ àbádé wọ́n yà sí adé ọba báyìí irú àwọn nǹkan tó jọrú nǹkan bẹ́ẹ̀ ń fẹ́ dá àwọn bíi ilé ẹ̀mọ́ kàdá tó sùn dáa lẹ́yìn náà lẹ́nu àríwá àwọn ọ̀làjì kan sọ́dọ̀ àgbà wọn fi wà ní sùn náà bàbá kan bẹ tó kọ́ wa ní sẹ́sẹ̀ ló ń pè ní àdàkọ́ àti ìníyà wọ́n ẹ̀ lọ sí ìníyà àwọn iléeṣẹ́ ti tó wà ní àwọn ẹ̀sìn tó ti wá ṣáájú àtẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ̀sọ́lá. bàbá yẹn irú làdí máa ń bẹ bí ẹ̀gbẹ́ àwọn ọba wa nísẹ̀yìn níbẹ̀rẹ̀ jẹ́nu wa rẹ̀ ń bá gidi kò ní jọ́gẹ̀ máa ń sọ fún bàbá pé orílẹ̀ àti mẹ́lẹ̀ kẹrẹ̀ ẹni tí ọba nílà yóò ti jọba lọ ẹ́ mo ní bẹ́ẹ̀. kẹ́rẹ́ bó ti wà yí gangan pépé lé ni wọ́n kọ yá mi. bàbá mi ń kọ́ kò jẹ́ mi pẹ̀. èmi máa ń dá ọ̀rọ̀ mọ́ mi lórí wọlé lọ́kàn làbàjọ ọ̀sẹ̀ ní pẹ́lú. sọ àwọn yẹn wọ́n túmọ̀ pé ẹjọ́ra wa olùkọ́nù yìí aṣíwájú ni wọ́n pè dúdú ni nínú àwọn sùdáàdì mẹ́sùn àwọn tí wọ́n ń dúdú ní mọ́sárì ọlọ́run fún lọ́gbọ́n ṣùgbọ́n kì í sàkẹ́lẹ́ ẹ̀ka àdébí lùkọ́nù náà ibẹ̀ mọ́ ìgbọ́ kì í sàkẹ́lẹ́ orí eléyìí ni jùmùlọ́rọ̀ àti ìtàwé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtì wọn máa ń ṣe tàwọn bíi nìyí orí àwọn wà lórí ẹ̀ wọ́n lè tún lè pe lùpọ́nù ní ní káàdà wà ní ìjáde ẹni ọlọ́run wọn lábìyẹ́kùn nẹ́bí ìjáde kì í sàlẹ̀ sẹ́rí kékeré òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá yé kálukú á fi jẹ múlẹ̀ èyí ti sọ̀tùmọ̀ gidi lẹni tí ń sọ̀rọ̀ lérè tèmi ń sọ̀rọ̀ lórí pé àtẹlọ́ ńkọ́lọ́ kò ní wájú bàbá àwọn olùmọ̀ tí wọ́n bẹ̀rù ọlọ́run. gbogbo yóò tó ọba sì ti ṣe yàgbọ́ ẹnu sí agbọ́dọ̀ wí pé wọ́n yàgbọ́ ẹnu. àwọn àwọn ẹgbẹ́ kan náà lè ní ohun tí wọ́n rí káwọn ẹgbẹ́ mi náà ní ohun tí wọ́n ti kí ni ohun tí wọ́n rí. níbi ohun tí yẹn bá lè yá ayé mímọ̀ lórí ẹ̀ pápá jùlọ tí ò bá ní pẹ́. wọ́n ní àtọ́ òun làbẹ́ ti ló mọ́ ni. àlèmọ́ọ̀mù ṣàlù òun làbẹ́ mi. jẹ́ kí ló dé wọ́n nítorí pé àlẹ́sìnkìmọ̀ a máa súnmọ́ ọ̀nùmọ́ wà gbà mí. nígbà ọlọ́run sọ pé yáyà yá ó fi lè kìí dábàá bí kú wa alọ́ ni wà á tẹ̀yìn náà kò lè tẹ̀yìn wọn. ọkùnrin àwọn bòmí lẹ́fẹ̀ẹ́ tọ́lọ́run dákọ̀ hikma ẹ̀yẹ gbé ọ̀rọ̀ ọ̀dọ̀ gbogbo tó wọ́n ní ohun tí tẹ̀wá rẹ̀ ṣe àwa lolódo là bá wa àbàdàn àwọn kẹwì ṣùgbọ́n ọ̀kẹrin lẹ̀ èyí tó lálàáfíà jù ní pé lùgbọ́n lùkọ́ káàní rọ́jò là hakíman bìtì gbọ́dọ̀lá ẹnìkan ni tó ọ̀jọ̀gbọ́n. pẹ̀lú ọgbọ́n ọlọ́run ọba sùpàánà. kódà ẹni yìí ọgbọ́n bẹ fún lọ́gbọ́n tó kọ̀ nínú ọ̀rọ̀ àfihàn ọgbádùn yìí. àgbọ́yé ọgbádùn làákàyè fún afáyé ọwọ́ ajẹ́ àwọn bí àrẹ ńlọjọ́ adájọ́ ọmọ àrẹ ẹ̀dá rẹ̀. wọn fẹẹ sọ délédélé bí ọjọ́ tó fi fi èdè rẹ méjèèjì tóbi dáadáa báyìí náà fúlẹ náà bá ti sèé àlàyé rẹ wọn ni wọn tẹ gbàgbà wa àdébì kan fi ìmọ̀mù dẹ́yìnlá ní tí wọn gbé jáde látọ̀dọ̀ àfọwọ́ àbúlá ìbùnú ọmọ wọn fẹ́ gbà wá mú bí oúnjẹ gbogbo mi rí lẹ̀ yẹn àbó ti gẹ ẹ̀wọ̀n fún àwọn tọ̀hún òtẹ̀ ẹ̀rí kankan tó wọ́n fi bá jẹ̀ ju pé ọlọ́run ló mú un ní bí tí wọ́n lọ́ta ọmọ adẹ́ta tó gbé ọ̀nà kọ̀dé áàtẹ ilẹ̀ lùmọ́ ọ̀nà ìgbọ́ta ọlọ́run ní gbàgbọ́ àbíkúlùmọ́nù ní àti làbáwá ìgbìmọ̀ sí tó gbólógbòó wà ní ọ̀dẹ́ tó àwọn oníkẹ̀kẹ́ ju lọ́ọ̀dẹ́rù ààyè mọ̀rọ̀ bó ti rẹ̀ ṣùgbọ́n ẹgbàá wa kan tí wọ́n fẹ́ gbà wá rẹ̀ lọ́sọ̀dọ̀ àfáwọn àbúlá ìbọn ọ̀rọ̀ náà ọ̀dẹ́ ọlọ́run ìyẹn lòun gbọ́ òjijì ọlọ́run sọ̀rọ̀ àtọ̀là ilé ìwà tuntun náà ṣe ìdàní. olójijì ọlọ́run sọ ìpè sọ̀rọ̀ lọ́wọ́ àtọ̀là pé àníyàn fún òkùnmọ́ nàbí ìyá. pẹ̀lú bọ́ọ̀nù òní ń sàdáni ṣùgbọ́n káàdà àbùdá. ẹrú ẹrú ẹrú ni yẹn ẹrú ọlọ́run kẹ̀síyàn àtàfàkùrì ìrònú rẹ̀ máa ń pọ̀ gẹ́gẹ́ bá a ti wọ ẹgbẹ́ gẹ́gẹ́ pé ṣẹlẹ̀ àfìlà káyọ wálẹ pé káfí ilẹ̀ kan bá ro nǹkan lórí ilẹ̀ wa jọ ta ibi kí láà máa ronú sí ẹ dáhùn ọjà iye kan nínú àwọn ẹ̀dá ọlọ́run àròrò àròrò tí ọlọ́run ti dá lọ́rọ̀ ti dálẹ̀ ti dá wà náà ọlọ́run tó kọ̀ ní àkókò ìlú àkàlà àkókò àwọn àtòlùsí ni wọ́n fi máa ń mọ́rọ̀ kárí pé àwọn wà pé tàfà kẹrù fi hàlùkìlá ẹ̀rọ nípa ohun tọ́lọ̀ wọn bá dá sí àhà ẹjọ́ dání ńlá yìí tóbi tó kàyà lọ. ṣèṣe àlọ́ wọlé tàfà kẹrù fi dáàbì lá ẹ má ronú pàápàá ọlọ́run ẹ má wàá parẹ́. torí kò sí ohun tó yọ ọba bọ̀ èèyàn padà sí náà mo ti wúlò lọ́wọ́ bó ti mo jókòó ibi dé fún lójú ọlọ́run ti wá fún lójú tó fi rí ohun tí ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. tí nǹkan yẹn tẹ̀ lè jẹ́ báyìí lọ́jọ́ ayé àwọn ọ̀tọ̀hárà yóò jìnà látọ̀ àjọ amú. nínú wọn tẹ̀ dà bọ́ba dẹ́dà tí wọ́n lè béèrè lẹ́ẹ̀mejì lọ́wọ́ rẹ̀ kan tí wọ́n sọ pé ta náà kọ́ bá dẹ́dà ló títẹ́ nìkan bá wà ní èbó ní ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tí ó lè mú mo ṣe fi mo ṣe rọ̀gbọ̀n kú báyìí àbí òní rí tí ọmọ agbọ́rọ̀ mi tí ọ̀rọ̀ aṣọ tí mo wọ̀ níbi ní orí tiẹ̀ ẹ̀tọ́ wa fáwọn èèyàn kan nírú ọpọlọ ni. ṣé òun ni ọ̀wá tún sí mọ́tì bẹ́ẹ̀ lọ? sọlá ọ̀sọ̀lá ọ̀sọ̀lá. tó nípa bẹ́ẹ̀ wọ́n nílò pọ́n nìyẹn o ẹ̀rọ ọlọ́run ti máa ń ronú pípọ̀ jù. hasan al-yaqin àrídájú rẹ̀ dáa pọ̀ ọ fẹ́ràn ọlọ́run ọlọ́run fẹ́ràn rẹ̀ ọmọ ní alẹ́ yìí nìyí ọlọ́run bá fún un lọ́nà. wà á káyìn ara hu ọlọ́run wá sẹ́ alẹ́ sà wípé kó o ṣe ní kàlífà tí wọ́n máa dájú òtítọ́ ọwọ́ á ní ọ̀bẹ ẹlẹ́dàá ilé kan yára ni tọ́wọ́ bá sàmì lẹ́sà bẹ́ẹ̀ kọ́ àlàáfíà ní ìsàdájọ́ ní ìsàrólé àlàáfíà ni mo gbà ọ̀sẹ̀ láti fi bàlá àti bàlá mẹ́mi kí wọ́n yàn síbú. bóyá máa darí àlámọ̀rí àbádẹ́wò gbà ní. wàá ní àzọ́mta àlẹ́yìíyà ṣùgbọ́n tí ọlọ́run bá ti pinnu pé bọ́rọ̀ mi ṣe máa rí ni ẹ̀fọ́ sáàmù àwọn sọ̀rọ̀ mo gbọ́rọ̀ tí wọn lọ́wọ́ lẹ́nu màá sì tẹ̀lé ẹ fa iná kàtàlà àti ajá tí pé wàá sọ ni wọn ní ibùdó àpéyà ni wọn mọrọ yìí wá àṣà àìlẹbí wọn ní àwọn màláíkà wọn sọ fún Lukman bisawusi pẹ̀lú ohun kan lọkẹtọ gbẹláyàrá orí wọn kárí ọ̀nà máa yá Lukman wọn ní ìlú kan ti jáde òfin lọ adájọ́ lọ́ọ́ dàrú lé wọn ní àà nítorí bí adájọ́ bí aṣáájú ìlú mọ̀nà rẹ̀ ipò tó lágbára jù wọ́n wà wá àtìdárí ha òun ló sì tó tọ̀ sí jù. adájọ́ ẹni tá a kan kò sí fún ọlọ́ọ̀ba wọ́n máa wá ba ní kúlè mọ́kà ní gbogbo ààyè. bẹ́ẹ̀ rí tí wọ́n bá sàtìlẹ́yìn fún adájọ́ yẹn kọ̀bìlì hàrúra àdìyẹ́jú wa ajá gbígbé ó súnmọ́ kọ́lá nìyẹn wọ́n yẹn ni àtọ́ ah, à tọ́ba lọ sí àtọ́ àtọ́rí ìkọlì yẹn á sì ọ̀nà àlùjáde nìyẹn lòun fi lóun ọ̀fẹ́ ọlẹ́ni ọba ayẹgbẹ̀rẹ̀ láyé ọ̀dọ́ àlíkà kẹyọ̀rọ̀ ó dẹ̀bi lórí ogunjẹ kọjá mi yìí lọ. ọmọ ìyá kàrí dúnìá alẹ́ àkẹ́ọ̀ ẹni ọba sẹ́sà ayé lórí àlùkẹ́yà mọ́ tẹ̀kótù kùtù bíà ayé máa bọ́ wọn láàyò sí ìwé làárẹ̀ kò sì ní rọrùn náà a wọn ti bá àwọn màláíkà wọn ni wọn á sé mọ mìíràn tó ti mọ pẹpẹ ìjà a ọ̀rọ̀ eléyìí wà kílẹ̀ àpọ̀ wọn ni bó ti sùn nìyẹn wọn sọ fẹ́ fọ́gbọ́n ní bébé wọn ti fún un lọ́gbọ́n nìyẹn yóò ti báyìí ní bá ń sọ̀rọ̀ ọgbọ́n jáde wọ́n ní lẹ́yìn ìgbàlódé wọ́n tẹ̀ wá pé nàbí láyé dáwọ́dà àlẹ́sọ̀láàtò sọ̀láàm lẹ́yìn bìlùmán. ìgbésí wa sàrólé ìyẹn gbà òun ọ̀sẹ̀ dámájẹ̀ múrò yìí bìlùmán dá ẹ̀. ẹ̀rí wọn láwa rí i pé àṣìṣe ti padà wáyé níbi ìdájọ́ ẹ wà ẹni tí wọ́n lọ fẹjọ́ sùn jùlọ àwọn ẹni àwọn méjì tó yẹ pé sàdédé ni wọ́n fẹ́ wọlé níbi tí lè mọ́ fún máa wà káṣẹ lórí ti túmọ̀ làwọn yẹn fún wọn là nẹ́bí dáwọ́dá alẹ́ sọlá tó sara wọn àwọn eléyàwó àná ìsirahìlì yá ni ọ̀rọ̀ táwọn ọmọ ẹsẹ̀ ẹlí máa ń sọ tí ò sí àkọọ́lẹ̀ tó fi díẹ̀ múlẹ̀ wọ́n ní ó níyàwó mọ́kàndínlọ́gọ́rùn-ún kó àwọn fẹ́ gba tọmọ ọ̀sẹ̀ rẹ̀ sí tó ní ọ̀rọ̀ yá wọ́n wá rẹ lọ sógun lóye pé wọ́n bá lọ kò ní bọ̀ gbogbo àlọ́ ni sódà tó bá ti kú báyà á kàn mú yàwó á ti kọ́ gọ́ọ̀rùn onídìí àtẹ́bí ọlọ́run àyè sọlá tó sọlá kọ jẹ́rìí bẹ́ẹ̀ sọlá ò kọ́ sí ni wọ́n ti jà yẹra ayé jù. òun ni bùrù wọ́n ti sọ wípé láti ẹ̀kọ́ fi sábì sáádà àti mọ́tọ́ ìnáhùn láìsùn bí áhàlẹ̀ lè zàrà yìí má tẹnu gbẹlẹ fọ máa bú àwọn akájúlé àwọn ẹnẹbí ọlọ́run lòdì lọ sọlá àwọn ẹbí yẹn wọn lápá àwọn lára bí ní òkọ pé ọ̀rọ̀ àgùntẹ̀ lọ́ba dẹ́ta pé fún àgùntẹ̀ náà ní tùbátù sọ́ọ̀dì sọ́ọ̀dì àgùntẹ̀ ẹgbẹ́lẹ́ ni èkejì mi làwọn ti fi hàn arábìnrin ó dé títí wọn ti fi hàn náà àjà máa ti náà yá àgùntẹ̀ lónìí wọlé yá náà àjà lọ́wọ́ àti ìdálẹ́yọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀kọ́lá kìlì ní ìhà ọwọ́ wà á ti sáré rẹ̀ fílì kìtọ́ ó sì bọ̀rọ̀ sọ jù mí lọ. sábà pé tí wọ́n bá gbé wádùn wọlé kí ni wọ́n lórí pé àbùkọ gbogbo rògbò fẹ́ kékeré ọkọ ebi wọ́n ti ní ninety nine ó dábò bẹ́ẹ̀ gbà kẹ́kù. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ninety nine lórí gbogbo àbùdá àbùdá tẹ́ sọ́nù ìyẹn bá dé ìkọlẹ̀ ọlọ́run ní padà sí ìtọ́sọ́nà fún ẹ̀mí láyé àwọn ọ̀rọ̀ wọ́n ti tètè táwọn tó jáde lẹ́bí ọlọ́run ní ẹni tó sọ́nà ti wá. àṣìṣe wáyé ọlọ́run ti padà sọ wọn fún mi àṣìṣe ọlọ́run ti padà fojú kò fún wọn tàbí láti ìdáwọ́ àdìsọ́lá wọ́n lè wá rí òkúmọ́ọ̀dì ọgbọ́n òun ní báyìí wọ́n ní dàrúdù sọ fún jọ́kẹ́ mọ̀ fún wọn ní wọ́n bára wọn láyé nínú àwọn ọ̀rọ̀ tá a lè fi díẹ̀ múlẹ̀ dáadáa yẹn wọ́n ní túbà alákàyà lukman túbà wọn lè jẹ́ kíkan lálùjọ náà títí ìbàjẹ́ oríire fúnra Lukman wọ́n fún ọ lọ́gbọ́n ọ̀tún rí fa àǹkẹ́lìmẹ́lá àdáwò kẹ́kọ̀ọ́ òfò wọ́n fi fún àtẹ́bí Dàwúdà ní àlùkìlá afa ìjẹ́ olórí lórí lẹ́fẹ́ ọmọ àtẹ̀dájọ́ wọ́n kù tó lé àbílùmẹ́lá wà lórí ọlọ́run wa mú àdáwò wa àti wàhálà. sọ alimuhim ìhun náà bá bẹ́ẹ̀ fàyọ òun náà ní í pé Lukman lẹ́yìn sáà.

wọn á sá fún ẹ wọn bá ní wọn rọ ọmọ àtọ ìyàwó ni pé wọn kọ ti èèyàn láti ọba sí lọ bá àwọn olùmọjìyàn ọyà. àwọn ẹni tó ti jẹ àkọdà yẹn ni ìdáhùn ọmọ kẹtẹ wọn lọ bá wọn náà jiyàn àwọn padà ka ìmọ̀ kẹtẹ àbá àdúgbò wà jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n kú tọ̀ tí wọ́n gbé orun sálángá wọ́n lè ní àbá òun ìrùn gbé tó dàbí inú púpọ̀ ẹ torí tí wọ́n bá mú ẹ torí tí wọ́n bá mú ẹ gbogbo ẹ̀ pátá ni màá fi kò fádànù sí wọ́n ni o náà náà tí wọ́n wá lọ bẹ̀. káwa ní ṣe wá àtìmọ́ ni ń bẹ̀ yẹn ni ìyẹn jẹ́ mọ́sálásí. sotori bí àwọn tí wọ́n jẹ́ sùfàhà tí wọ́n jẹ́ òpònú wọ̀nyẹn àwọn alọ́sọ́dọ̀ àwọn aláṣẹ́wó yàrá fà á. wọ́n kẹ́ máa fọ́ ọkọ̀ lẹ́nu pé ṣé mo ti gbé igbá yà lẹ̀ lọ́wọ́ kẹ̀kẹ́ ilé ọ̀dà ni yóò tún sun mọ́ ha àwọn òzùnbìlà kí lọ wá lọ́bẹ̀. ọ̀yẹ́ ìṣàlù àárẹ̀ yìí wọ́n bá sáyẹ̀ mọ̀kànmọ̀kàn jọ ẹgbẹ́ ọ̀dọ́ máa ń fi wá àti agídí ìdàrẹ́ kẹ̀kẹ́ àgbẹ̀ ẹlẹ́gbẹ̀lẹ́ rẹ ọ̀yẹ́ ṣùgbọ́n kí wọ́n má padà bọ́ ẹ. ọ̀yà ṣùgbọ́n fúnra rẹ ní sùúrù ni má dùn wà fáwọn kọ̀ọ̀kẹ̀lá yìí ẹni wọ́n bá jọ ọ lọ́dún àwọn oníkẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kéwó sí wọn ò sì sí kàwáàbù débi pé wọ́n ní kọ̀wá jíwù débi pé wọ́n ní rèé torí ìyẹ́ ẹyẹ fẹ́ rí ní ìpele mẹ́ta ni àkọ́wù fẹ́ ìjọ oṣù pọ̀ wọlé bá lọ wá díẹ̀ bẹ́ẹ̀ sì bá díẹ̀ ẹ yọ ọsẹ wa kúrẹ́ ìṣèlú tẹ́lẹ̀ máa fà yọ nílá nílá yìí ọ̀pọ̀lọpọ̀ mí nìyí kò tiẹ̀ kọ́kọ́ sí ìdí èyí tí máa ń dàbí òwú tuntun yẹn kíkì ọ̀pọ̀ wọlé nínú mọ̀ o níbi tí a tẹ̀ bí ẹ̀ka ara ṣùgbọ́n náà yóò tún kọ́kàlè lọ fún ìgbẹ́ ẹni kan tọ́jà rẹ̀ ti dùn ní mọ̀ ní ọba máa tọ́jà wọ́n jojú yín ní kéwo náà lẹ́sẹ̀ wá ké náà. sótórí bẹ́ẹ̀ fúnra rẹ̀ ní sùúrù fẹ́ni tó bá jù ọ bákan náà ó tún ṣe sùúrù fẹ́ni ní òótọ́ ọ̀rọ̀. فإن ما يلحق بالعلماء في رفق torí ẹni tí ó padà di àpá àlọ́jọ́ wájú ní ìṣá ọ̀pọ̀ onígbogbo ẹni yóò tọ́ bá ti ṣòro pẹ̀lú àwọn ìgbìmọ̀ ó sì torí mọ́ wọn bí wàá múnú mọ́ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà padà di olùkọ́ ní ìṣá níparí àfáà wa ó ní lùkùmọ́ tó sọ fọmọ rẹ̀ yìí pé. mọ̀jáde sàdúgbòlù ó ní sẹ́rí ọgbọ́n ìmọ̀ ní máa ń gbé àwọn aláìní jókòó sí àyà wọn bá tí mo bá dé tán gbogbo ọ̀rọ̀ ayé táwọn yẹn bá dé àti ọlá tí wọ́n máa ń sọ pé wọ́n fáwọn ọba yẹn náà tó ti wà pẹ̀lú wọn wọn lágbára ní pàtàkì ẹ lè lágbára níbi pé àlùmọ́lùkù kì náà sì ní yàtá ní ọ̀dà àlè ṣé ikọ́ bá jẹ́ ọ̀dọ̀ pé lọ́ọ́ bá ní pàpà wa ọ̀rọ̀ ìlú ìdúró láti tó káfá yìí bẹ̀rẹ̀ rẹ̀ nílọ. ọ̀hún pè wá ọ̀hún pè wá ń tún.

bí ọmọkùnrin òtó tí wọ́n wá lọ pé ọlọ́run kọ̀ọ̀kan kò sí kò kò sí àyà pé àwọn gbogbo ọ̀rọ̀ pátápátá lágbèlé àti ilé ìdí wọn bóyá ọ̀rọ̀ yìí wá bẹ̀

nígbà tẹ dáhùn bí rẹ rẹ ẹ mú ìbéèrè rẹ fún pé ẹni yẹn tó bá kírun kò ní òun láti sọrí ìdájọ́ ìpínlẹ̀ ní pé wọ́n pọ̀ gbọdọ̀ má jù ìgbà tó wọ́n lọ gbé fún àwọn ọmọ ọjọ́ àwọn ẹlẹ́gbẹ́ wọn òun gbé a wọ́n ti sọ pé kò ní ìdíkà fẹ́ ẹ̀rọ mọ́. lórí ìwé ẹ̀rọ ẹ̀ẹ́nà ọ̀rọ̀ ọjọ́ ọmọkùnrin tó dà sọ ìbéèrè sí ìyọ̀dà bọ̀dù kò sí wàhálà yìí rẹ̀ ẹgbẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ mọ́nájì èyí wọn máa lọ ìdè bá tọrọ ọ̀rẹ́ kì í sáwà èyí wọn rárá láyé rẹ̀ báyìí yóò máa wá kọ́ lọ́lọ́run kọ́ lọ́rọ̀ sóòlù kí àti kọ́ lọ́rọ̀ sùn àbẹ̀rẹ̀ gbogbo lọ́nà kára wàhálà ní òun ti kú ní ọ̀la yìí. mọ́sálà mi àlàyé ẹ̀sìn mi lè wà tó dé pẹ̀lú níjẹ́ ọ̀kan lọ́dún mẹ́ta o. kódà máa ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn afárá sẹ́lẹ̀ fún ẹ̀ tó ti pé àyà lásán wọn fi méjì wá lórí ọ̀rọ̀. ẹ nira de ti kẹkẹ ọjọ́ báyìí. ọ̀rọ̀ mi lè wà pé kò ní sí àyà abe kò ní sí hadith ìbí ọ̀sán àyà nìkan ní omi wà pé fáyà nìkan ní òbí ìbẹ̀rẹ̀ pé ẹ̀ nírí hadith ẹ̀ nírí aya agbárò lẹ́nu ìgbọ́n náà lọ́tà àfa àfa àfa àti lọ́tọ́ méjì wọn. èyí tó bá jáde pé yóò yí wọ́ bàbá tala ká yí wa sí nínú bọ́ọ̀lù kan. èyí tó bá yẹ pé yóò dojúrú bàbá tala ká yí wa sí nínú bọ́ọ̀lù àkọsọ ọlọ́run bí àdébí mi tẹ́tẹ́ ní kálọ̀ báwọn ẹni tí wọ́n kí wọ́n lọ́dọ̀ àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àti irú èyí tí làákà yìí fẹ́ takò yìí bò láti yẹn bí ọ̀rọ̀ ní kí ló jà wá yẹn ti mọ̀ lọ. nítorí pé àwọn àhàdìsì tó wá ọmọ máa takò làákà yìí wa nìkan sínú ṣèhà láti rí àdìsì yẹn ó sì wá ní sígáàtù jámà ẹ mọ̀ pé ní ọmọ mi wá kílíìmù èyí pé àlè máa sọ pé alálá ilaha illallah àti ẹ̀ níyàn ti ẹ̀dá tẹ́lẹ̀ táwọn oníṣúfì ni àdìgbẹ́ta àtẹ̀yọ́ bá rí yẹn fàdọ̀ la o. wọ́n ní kúta ni yọ́ máa kílé mu níbi hadithi tó ń wú ọ̀hún nínú sọ̀hìn muslim. ẹ̀yin náà lè sọ bí sọ̀hìn muslim ti tó ibi hadithi tó gbádùn ni ibi àwọn ènìyàn wọ́n kójọ sílẹ̀ lọ́wọ́ wọ́n sì rẹ̀ sí kéé kọ́ lọ́wọ́. tọ́ bá bí a sọ pé àníjọ wí ọ̀wọ́ ọ̀rọ̀ wa. irú bẹ̀yà ní ìdí bá fún àwọn sálàfù nílẹ̀ sọ̀rọ̀ yẹn kílé abẹ́ èyí tó bá ti ṣe pé tá a bá ta ọpọlọ wa sí ọ̀rọ̀ ọlọ́run yẹn tá a bá ta ọpọlọ wa sí hadith yẹn á yíwọ́. mo lè sọ fún agbègbè gbogbo àwọn ẹni tí wọ́n máa ń ní àṣìṣe tí wọ́n jẹ́ oníbẹ̀dẹ̀ àwọn ọrú kẹfẹ́ ni wọ́n máa ń lọ sáwọn ọ̀rọ̀ ìmọ̀já ní kò síkírù kan ọ̀rọ̀ asẹ̀gbẹ́wòlá asẹ̀gbẹ́wòlá àwọn onítùmọ̀ rẹ̀ sọlá fi dídì àti lọ́mọ kí làgbọ́ yẹ àwọn ẹni yẹn jẹ́ wọ́n ń ṣe dípò bẹ́ẹ̀ báyìí atorí mọ́ọ̀rù tó lù yẹn nítorí ẹ̀rọ ti aláwọ̀ ṣàlẹ̀ àdì ẹ̀ ń kílẹ̀ lè ń ṣe náà ọ̀káwé ẹ̀jọ́ àbí ó sì ṣe ìjìyà fún ọlọ́wọ́ south pàṣẹ tí wọ́n máa fi lu kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn nígbà tó ti já láti ọ̀hún ló kú bẹ́ẹ̀ nìyẹn ìwọ lọ káwé ẹ̀jọ́ lẹ́ ń ṣe àṣẹgbéròlà àṣẹgbéròlà ó sì lù sórí ẹ̀ kí làmú yẹn sẹ́wọ̀n pé nígbà mi máa ń ṣẹlẹ̀ ṣe ìgbà ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run wí àlẹ́bí wí ẹ̀rí àgbẹ̀yẹ àwọn ẹni ṣáájú nínú ẹ̀. agágá níbi èyí tó ṣe kó lè dìrù sábàlíkà lọ tú ìta ọlọ́run wí àlẹ́bí wí ọ̀rọ̀ bá rẹ̀ ẹ̀rí yé bẹ́ẹ̀. ọ̀rọ̀ èèyàn wá bàrùn à ń sọ nípa àwọn sọ̀dà sáwọn pé nínú àwọn ṣòro kò àti sọ̀lá kà pẹ̀lú àwọn májẹ̀mú tí mo fi lára àbíà ńbẹ́ńbẹ́ òun náà ní kíni o òun tó ní í ṣe pẹ̀lú àkókò ọ̀rọ̀ lọ́wọ́ kò sábà rà kà ọ̀tà ara wọ́n ní ní sọ́lá kàkà ní kàrà mọ̀kìnrin ìdáàbà mọ̀ ọ̀rọ̀ yẹn ní káàkiri ọ̀rọ̀ yẹn ní káàkiri sásìkò ìwọ̀n táwọn olùmọ̀sọ̀ kì í sì ní mo ní mo ní gbogbo ẹni yóò tọ́ bí ilé kírun sásìkò rẹ̀ ò àbí gbà sásìkò rẹ̀ lọ ọjà jùmọ̀ lọ́wọ́ nígbà. mọ́ yóò fi ọ̀rọ̀ bó ti ń sìn ọ̀gá báwọn ọ̀rọ̀ nígbà jẹ́ báwo lè mi yó àwọn ọ̀rọ̀ àmọ́ àgbà yó lọ́dún pé kò kì í ní àsìkò àyàfi ẹni tí ọba ni wọ́n lò lò. àwọn báyìí ìrìnàjò lè wà bẹ́ẹ̀ òjò rọ̀ lè wà bẹ́ẹ̀ ẹni tí ó sùn kò lè wà bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó gbàgbé torí ń gbà sí hadith yẹn lọ sí lẹ́sìn ọ̀sán yẹn bá sùn àbọ̀ gbàgbé òkè wọn fálí sọ̀lì ha ìdá ìdájà ọ̀rọ̀ ọ̀rọ̀ bó di rẹ̀ tó bí ọ̀rọ̀ náà. náà ọ̀rọ̀ kẹfí nìyẹn tí ẹ náà tó tóbi tó yẹ pé ẹ náà tó jábàá fẹ́ bí pákí ọ̀rọ̀ mẹ́ta jù wọn bẹ́ẹ̀ ipe ṣé wọ́n tó òpó kẹlọ́wọ́ àpò kìíní ọ̀kẹlọ́wọ́ àpò kìíní. kẹrí wo dáa pọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìdájọ́ eré ni pé wọ́n fi yàtọ̀ sáàrin bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù rọ̀ṣọ́ọ̀lù lè ànágùnmọ̀ wá torí méjèèjì ni wá bó láti àtọ̀ pé bákẹ́ lọ́rọ́ àfi bí ọ̀bá lálàáfíà lọ́dọ̀ òjijì ọlọ́run ọlọ́lọ́ àṣálá ọlọ́lá àṣálá ó di wá ṣùgbọ́n láti fi bọ̀wọ̀ láti fi sàpọ́nlé mọ́sálà tá a fẹ́ yẹjú àyà bẹ́ẹ̀ ká kọ́ má yà wá mọ́sálà tá a fẹ́ yẹjú súnmẹ̀ bẹ́ẹ̀ ká tẹ̀ mú wa tẹ̀ ọ̀rọ̀bọ̀dé láti fi sàpọ́nlé pàpà jùlọ ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run bá bẹ́ẹ̀ ẹ̀rí bá wà nínú sọ́tìlù fìtìrọ̀ ti níbẹ̀rẹ̀ ọlọ́run yà ayé ìfẹ̀lẹ́bí náà àmọ́ láti pàtì mú bẹ́ẹ̀ yẹ́dẹ̀ yìí láyé ọ̀rọ̀ sórí kí lọ́ kọ́kọ́ dákọ̀ yẹ́dẹ̀ yìí láyé ọ̀rọ̀ sórí ọ̀rọ̀ bó dé bẹ́ẹ̀ tó bá àdìyẹ sórí mi wọn kò sí yàtọ̀ láàrin ọlọ́run wí àdẹ́bí wí àfi tí ọ̀pá lálàáfíà àdọ́dà débi ọlọ́mọ. èyí bá máa sọ pé ipò kan lélẹ́yìí wá àtọ́bí ti lálàáfíà ipò kan náà wọ́n jọ wá. Lọ́wọ́ àti pé mẹ́ta lọ́ba ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ọ̀rọ̀ bí àwọn àbá àti ọ̀rọ̀ àti wa wọ́n ti rè ní ọ̀rọ̀ ló pé ká máa tẹ̀lé àwọn ní ìkọ̀lẹ̀ àfọ́jú. Bí ìdáhùn bá ti fún alẹ́ ìròyìn ká máa tẹ̀lé, èyí táwọn bá ti fún alẹ́ ìròyìn ká mú ilé ìtúbọ̀ bí àwọn èèyàn ṣe ń kí ọ̀rọ̀ yàmù làárọ̀fà yàmù yàmù làárọ̀fà àbí sọ́ọ̀mù yàmù làárọ̀fà. wọ́n dàbí ká pé mo rántí pé mo ń sọ àti ìbánisọ̀rọ̀ fún ọ̀sùnlọ àdúgbò wa ní alẹ́ ìgbà tí mo dáhùn wọn nípa àwọn ọ̀rọ̀ ìfẹ́ láti sọ̀rọ̀ máa dá sọ àfa àti pé àfa àti ìdájọ́ sọ̀rọ̀ tó bá mi ní mọ́tò má dàrú kàfá dàrú sọ̀rọ̀ bàbá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìlú tí wọ́n lè fi kúrò sí sí àbára gbẹ́dá ju orí yìí wọ́n lè fi kúrò sí ní ìdíje ìjẹ́ tí wọ́n àti ìjẹ́ tí ọlọ́run kára ti náà ti sọ̀rọ̀. ṣùgbọ́n ìmọ̀ràn wọn lè gba àwọn ọ̀dọ́ pé àwọn ọ̀dọ́ rẹ̀ ló ń pọ̀ àti ìpínlẹ̀ òun ni pé ìgbà tí o ti gbọ́ àfọ alágbẹ́já bóyá mo ní ní síkọ̀ pẹ̀lú àfọ alágbẹ́já lọ gbọ́dọ̀ lẹ́nu rẹ̀ àfọ àtẹ̀lẹ́sílẹ̀ sọ̀nfẹ̀ mi tó tako àfọ alágbẹ́já wàá wá mú ọ̀rọ̀ àfọ alágbẹ́já àtọ̀fọ́ àtàlẹ̀ wàá wá fò sí ọ̀dọ̀ àfọ tàbí tí ìwọlé tí pọ̀ sí eh, inú rẹ̀ wàá máa lò pé ìrìnlẹ̀ tí lágbájá tó lé láti máa fi kòǹtì ẹ̀ ọ̀rọ̀ wa bóyá kó jẹ́ gbá ọ̀rọ̀ apá kejì dànù tàbí tó ti pé owó ẹgbẹ́ lágbájá yóò jẹ́ ọ̀rọ̀ bí. so ṣé eléyìí tó dáa jù fún ẹni tó bá jẹ́ ẹni tí ń wá mọ́ òun ni pé tó bá ti gbọ́rọ̀ tó mú ìgbówó kọ́ dákẹ́ lórí rẹ̀ àti kọ́ máa sínú ah, ọ̀rọ̀ tí ọ sọ bákan náà ọdún ní mẹ́sìn wà bẹ̀ náà sọ èyí tó da jù náà ni pé ẹ̀rí inú kẹta àwọn olùmọ̀ sọ ni pé ẹni tí ọba ọmọ ìsìlá kò lè jó lómọ̀ sọ sáàsì ni sọ ìgbàláyè ni sọ ló pìpà tó ṣe pé ẹni yẹn ń tó yé lọ́sàn báyọ̀ kàdọ̀ àlẹ́ sọ èyí tó bá rọ̀ ẹ lọ́rùn ọ̀ nídìí láti sọ pé ẹ̀gbọ́n tí lágbájọ́ sọ kí lóyún ọbẹ̀ kele yẹn ni èyí tó bá ti yọ tó bá fi wà mọ̀ tẹ́nẹ̀ pẹ̀lú tẹ́nìkan sọ yẹn ti kó lè lọ́rọ̀ ọlọ́run nìyẹn onídìí kan tẹ̀ máa ajátánná náà mọ́sálá ní kò sẹ́ni tó lè gbọ́rọ̀ ẹnìkan wọn sọ àwọn ọmọ ọ̀rọ̀ àkíṣe fún bẹ́ẹ̀ mú ilé yẹn ṣé wọ́n ní ẹ má kírun mọ́ àbí wọ́n ní ẹ má gbàwẹ̀ mọ́ gbogbo orú àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀rọ ọmọ náà mọ̀ gbà lérò yẹn gbogbo orú àwọn fúrú ọ̀ fúrú tó kò sí ohun tó lè fa ìṣẹ́ àlùmẹ̀sùn mọ́ àkẹ́kọ̀ọ́ àtìrẹ́tì láti gíní láti kẹ́kọ̀ọ́ ẹlòmíì tún gbé ọdún bẹ̀rẹ̀ sí wé sí gbọ́dọ̀ padà yá ní ọmọ padà pa fóònù mi bẹ́ẹ̀ nítorí fi ń ṣe èmi àwọn àti sọ ń tọ́ba yé mi mọ́ kí lọ́kàn mi pẹ̀lú tiẹ̀ tó yé mi mọ́ sọ tọ́ba yé lu ò lè sọ láì sì ní ṣe mu akátà fẹ́nìkan tó irun tí sáàdẹ̀ wà ń bẹ̀ ni látàyé dáyé ọ̀rọ̀ ti máa ń pé méjì lórí mọ́tàlá yẹn tí wọ́n lè wàhálà fẹ́ kódà ó pé márùn-ún ó pé márùn kó lóò jù bẹ́ẹ̀ lọ ẹ wá mọ méjìlá tó ẹ bá mọ márùn yòókù kọ́ ọlọ́run kọ́ máa ra bẹ́ẹ̀ lómi ọtẹ ó ẹ wọ́rọ́ Abu Dawud àwọn sọ pé hadith sáté wípé àwọn onímọ̀ ń sókù àwọn olùmọ̀sí ni wọ́n ti rọ ọlọ́pàá pé kò rí bẹ́ẹ̀ mọ̀mọ́ sọ pé kéèsì bò ní wọ́n ní rọ́ ni kéèsì bò bò tó nígbà tí wọ́n lè rí bẹ́ẹ̀ fún mọ́ Málíkì pé ó ti lè pín kẹ́síkẹ́sì sáà wọn ò lè sọ lọ́rọ̀ rẹ̀ gbogbo arẹ ni ó sàdé kàkàfù là ń sọ tó ló yá pé ṣàtúnyẹ̀ tún ṣe tó bá ti ń kẹ́kọ̀ọ́ ó sì mọ bóòlù wàá ti máa ṣe tààmúlò láàrin àwọn kíni o láàrin àwọn olùmọ̀ tó ẹ wo ẹ wo ẹ wo bí mọ̀mọ́ Malik ṣe tó kó hadith yẹn ní kẹ́lù kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn míì kẹ́kẹ́ wọn sọ pé yẹn sì lè gbà rẹ sátọ̀dé yẹn kẹ́ ọ̀pọ̀ wọn pé ní kẹ́lù mo gbà pé hadith lọ́wọ́ sáyẹ́nì tù mí ṣùgbọ́n tó ti fáàmù wọn ní orí rẹ̀ bọ́ọ̀ bá nìyẹn ti rẹ̀ ṣùgbọ́n gbà tó ń lé ti wá jì ẹlòmíín tó lè máa wí ikú mi. ẹni ha ẹ àti fáwọn àbá ìfẹ́ ń fáwọn èèyàn bíi gbèbè ta ìgbẹ́ ń ṣe ẹ̀dì lórí wọn bá rà rà ọ̀gá ọ̀gá rẹ̀ ọmọdé àpọ̀jù. àrí tó torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa nípa abala yẹn tó bá yé kálukú tó sì pàpà jùlọ kọ́kọ́ débi lómi dáadáa ẹtọ́ báyìí pé ohun tó ń yí ló fi ṣiṣẹ́ à láyọ̀ kàbàrẹ̀ èyí tí wọ́n fẹ́ jókòó tẹ̀kẹ́rẹ́ rẹ̀ yàrá èmi báyìí lọ́sùn mi balẹ̀ òun lè mú lórí rẹ̀ sọ kódà àríkà náà ọmọ kéwòn ṣe kàlà àlàlùbáàdì ọ̀hún ọ̀hún ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ méjì ẹ̀ńtọ́ bá dúró lórí hadithi bùkùrù àlàzọ́ ìmọ̀ hadithi ẹ̀ńtọ́ bá sọ wípé torí bẹ́ẹ̀ yẹn ti lè gba àwọn ẹni lọ òun náà ti tẹ̀lé ọ̀rọ̀ sọ́nà àwọn ọ̀rọ̀ àwọn ìmọ̀ tó ti sọ sókè náà ní ọ̀rọ̀ ìṣe hàn tó bá rí ẹni náà. nínú àwọn ọ̀bọ̀nsọ̀rọ̀ tí ó kọjá ọgbà àkójọ tó wọlé ṣùgbọ́n látàrí káwọn ìṣòro tí wọ́n ń pa nílẹ̀ àwọn lè kọ́nà láti ìdíkọ̀ sí ìdíkọ̀ àwọn arẹ́sí fẹ́ lọ́rùn kan wò lọ́jọ́ adágọ́ ìṣàgbọ̀dọ̀ àwọn ọmọ ìyàwó haúsá bẹ̀rẹ̀ ẹran tí wọ́n pa wọn pa wẹ̀ ló pọ̀ gan kódà kọ̀ǹtínà náà fi ṣe wọ́n sì ń kó lọ sáwọn ilé iṣẹ́ tó fẹ́ẹ́ tètè là ní ìgbẹ́lú wọ́n sì ń gbowó lórí ẹ̀ látà ìgbẹ́ lẹ́yìn ẹgbẹ́ ẹgbẹ́ bá fún papọ̀ yìí wípé kẹ́rin ọ̀sá má tà ń bẹ̀ káwọn tó fẹ́ gbé mú lè tàǹfààní ó lè fi wọ́n jẹ a lè pawọ́ láti fi kéwì àwọn ẹran ìta pa fún ìlera. Okay ẹ rí béèrè oníbéèrè náà lẹ́ẹ̀dì gbọ́ yẹn wọn làwọn kan gbẹrẹ lé àdèdè ká má tà fẹ́ ká má bá pa ní kan bẹ́ẹ̀ kejì jẹ lọ. ibi àwọn kan wá pa wọ yẹn wọn kó lọ síbi ní wọn ti ti ṣe bàtà ti ṣe báyìí ìyẹn ń kọ́ sẹ́ẹ̀dì onídìí kábíyèmí náà káwọ̀ yẹn nípa ẹ̀ ìdí àwọ̀ yẹn ṣé tí wọ́n bá jẹ́ akóso tábà wọ̀nyẹn ẹwà pé tóun ló fi pé ẹ gbọ́dọ̀ ní sùúrù tọrọ bá wáyé bẹ́ẹ̀ ṣé tí wọ́n bá jáwọ́ yẹn tí wọ́n máa kó sùn tábà wẹ̀ lẹ́yìn náà ni pé sùúrọ̀ à ń sun ẹran báyìí wọn ò mọ́ jọ̀jọ̀ wa lọ gbọ́dọ̀ bá nìyẹn ti yé sọ àlọ wádìí láwọn ilẹ̀ òkèèrè yẹn bóun ni wọ́n ti máa ń ti awọ ni tí wọ́n máa ń pa ni torí ti sọ̀rọ̀ díyà kí n sojú wọn kan bá rí wọn wọ́n ti wá láǹfààní rẹ̀ tọ ìyẹn láwọn awo tọ́ba jásí pé awọ yẹn wọ́n máa kó ìnira báyẹn tí wọ́n bá jẹ́ tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n dọ́rọ̀rù yòóza nítorí ẹ̀ ni àwọn ènìyàn fi wò pé tó káwọn máa wé sí owó ń gbò lè ṣàǹfààní fún nǹkan mi mọ̀rọ̀ bó ti yé ń sìn tó ni wọ́n fi kó lọ tó lórí wọn sì àlè mú wọn lórí ẹ̀ ṣùgbọ́n pé ajẹ́yìí tá a jẹ àwọn afẹ́ lọ ta àwọn dàbí pé yẹn ti ta ẹnu àlà nípa nǹkan tá a mọ̀ nínú hadith yẹn wallahu ta'ala a'la wa a'lam ọ̀rọ̀ míì tún lè wá lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀jà wá lọ tí ó tún lóore ju eléyìí lọ insha allah tó bí abala yẹn ṣe rí nìyẹn. èyí tá a wá ń padà fi ń kírun tẹ́rí mu tí mo wí ń bi tàkọ́kọ́ náà ni màá sọ ń bi òun náà tọ́jà wípé àwọn yẹn arí kó lè kó tábà ni yẹn lè mú ìdá fi kírun níbẹ̀ níbo ṣe pé káwọ́kú kírun lórí awọ ọ̀bá wí nígbà tá a bá ti fọ awọ yẹn mọ́ pẹ̀lú kíni ọ alikọ́rọ́ wẹ̀lmọ́ a ti fọ́ pẹ̀lú omi àti kíni ọ àti tàǹgìrì kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ó sì fi ń da tí ọ̀bá ní kóṣù tábà wa kò sí ibi a jẹrin yẹn tẹ́yẹ́yẹ́ a jẹ mbẹ́ a sì sáná kà mbẹ́ a dẹ̀ tọ́jú pamọ́ mbẹ́ wallahu ta'ala a'la wa ní ọ̀dọ̀ wa nílẹ̀ ní adínáríkà wa orí ìta ẹ̀sẹ̀ mọ́ òṣèlú. Ọ̀pọ̀ nítorí ta ọkọ nínú sẹ́ni pé awọ gẹ́gẹ́ protein tó wà lára rẹ̀ kò bá àgbàlẹ̀ sí bá. Òun láti ń ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yàrá ó kàwé jẹ àwọn òbí rẹ̀ láwọn òbí rẹ̀ mo lè jẹ ní Sudan. sọ ọ̀rọ̀ nìyẹn o tẹ́rí tó bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan òwúlò èyí tó dáa jù náà ní ká fi ilẹ̀ ká sì wà lálàáfíà fún àyè pé nǹkan yẹn ló yé pípọ̀ pàápàá jùlọ irú tilẹ̀ Sudan abadan kò tẹ̀ sí nǹkan lè wí wọ́n ó tẹ̀ àwọn dànù ni èyí ṣe pé wọ́n wò lẹ́dẹ̀ẹ́ lọ́ fi sí kẹ̀kẹ́kẹ́ wọ́n máa dànù ni tàwa là ní dànù má tó fi ṣe nǹkan tó wúlò mí ká fi má ra dúkìá láre sọ àárín nǹkan tá a lè fi ṣe àtakò rẹ̀ wallahu ta'ala a'la wa a'lam bẹ́ẹ̀ ló tún kẹ́rin náà. Thank you mùmìnán mùmìnán mo wá fẹ́ bí ìwé sí àdìsí ní ìwá ibi tí pé ọjà pọ̀ dàrú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé lónìí kàbí ọ̀rọ̀ ní pé ẹ̀kọ́ sanẹ́tì kàbí ọ̀rọ̀ pé pé ìyàwó ó tún ẹlẹ́ẹ̀kẹta ìpínlẹ̀ rẹ̀ pé pàtàkì oníkùwà àìkọ́rí sáájú òkú ààyè pé pé ẹlẹ́ẹ̀ka yọ padà jọba tó wà nínú àwọn ará ilé tí àdíjọ ń bọ̀ wà ní hmm, ẹ̀ńtọ́ sẹ́rí hadith ó lè ní àwọn tóró ọ̀pọ̀ síbu dáadáa kó ní tóró so nǹkan tá náà ni pé èèyàn wá gbogbo àwọn tóró kù tó sọ nípa àwọn ọba tí wọ́n gbajúmọ̀ yẹn sọ̀tún yóò wọ ìwo ló ṣe kí ni o tó lálàáfíà ń bẹ torí gbogbo àwọn eléyìí wọ́n ta àbádàn lọ òbí. èyí tó lè jẹ́ tó lè ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bàdà wa òun ni pé tó bá padà jẹ mọ́rọ̀ mọ́rọ̀ alimahadi fẹ́ wí yẹn ìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ọ́nì wa. òròbó ti yẹn sì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ọ́nì wa àti èyí tó jẹ pọ̀ mọ́ àwọn ọba méjì ti mú mi náà nìyẹn káfílẹ̀ nígbàgbọ́ pé lẹ́ẹ̀kan náà tí wọ́n jẹ́ ànẹ́bí ọlọ́mọ tó ṣe kí ni o wọ́n sì tún jẹ́ ọba àti pé sísí ha àdéhùn bá tún wá tí a tún gbà fún àyẹ̀sọ̀ sálá sọ̀rọ̀ yìí ìyẹn ló tún kù eléyẹn yóò di ọ̀rọ̀ ọba torí gbogbo ọ̀rọ̀ àwọn táàtì tí wọ́n padà jẹ́ kàlífà náà kì í sojú kan náà lọ́gbà wá ẹ bá lọ katira kàyọ́tẹ̀ ìyẹn sàrí kòlòkòlàfà tó yẹ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àdéhùn yẹn náà ló ti gbádùn pẹpẹ lómi lè sọ pé lè lóhun kà fún òní pé lè lóhun kà sọ ní ìdí kéèyàn kó gbogbo tórókù sí hadith yẹn gbà wá kéèyàn ó sì ṣe kéèyàn kéèyàn wo èwo ló ṣe kéèyàn lọ gbádùn bẹ́ẹ̀ dáadáa Allahu ta'ala àìlá wà áìlá.